مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد قل وادقه atọrọ àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kọba ọ̀gá wa annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé annabi àtàwọn sọ̀hábà annabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹnjẹ́ bá ń tẹ̀lé súnà annabi náà tí ó fi díjọ́ gbé ń de alkiyama olùwàmọ́sá kan ẹnìkọ̀ kan wa náà kùnú orú àwọn olórí rí ẹ̀dá báyìí àmì lẹ́yìn náà mo kí àwọn bàbá wa àwọn ọlọ́lá ọba ìlú kìsí bẹ́ẹ̀ ti pè ni ẹ irú àwọn bàbá yìí kéèyàn máa tàn ìpàdé wọn rí ẹnu òní tí mo rí wọn náà nì lẹ́nu bí wọ́n ti wọlé àtọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti tó kí n mọ̀ wọn irú àwọn bàbá yìí kéèyàn máa tàn ọlọ́run nìkan ní kábíyèsí eléyìí tẹ́ pé wọ́n náà wọ́n lọ tà wọ́n lọ́rùn ẹlábẹ̀ ẹjá pé wọ́n lẹ́ẹ̀kẹ́ alhamdulillah bàbá ọlọ́run ní jẹ́ máa padà sí ibú ọlọ́run ní jẹ́ máa padà sí ibú ọlọ́run ní jẹ́ máa padà sí ibú wọ́n láàyè inú mi dùn púpọ̀ bí mo ti bá yín ọlọ́run sàlékún dáadáa yín anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man tawadu alillahi rafa'ahu gbogbo ẹni ọba ga tí wọ́n ń pè à ìga gíga ni ní tí tí tí wọ́n ń pè èmi ní lókè ń bọ̀ wálẹ̀ ni bọ́lá tó bàbá ọlọ́run níjẹ́ máa padà sí ibú dáadáa náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni níbàámu pẹ̀lú àdéhùn anábọ̀ muhammed sallallahu alayhi wa gbogbo ẹni tí ń bá pẹ̀lú ìtẹríba láti di gíga débi gíga lórí ọ̀rọ̀ ẹ̀sìn fún bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe fún ní bàbá o. mo wá fi kíkẹ́ tí ń yàn mo fi ká àwọn bàbá wa ìmáwó àgbà ní gbogbo ìlú kìkì. mo kí ẹ̀kú sí ọlọ́run ọlọ́run ní jọ́ọ̀rẹ̀ yìí ọlọ́run ní jọ́ọ̀rẹ̀ yìí bí ọlọ́run ti ní kí ẹ máa rí tó torí bàbá wọ́n ń wí nígbà mo ti jókòó mí yìí pé kí a máa lọ gbá kí a máa lọ àwo gbogbo wọ́n sì ń gbọ́ à mo kì í kó oríire bàbá wọn bọ́lọ̀ ti ní ẹ máa rí tó náà ọlọ́run níjọ́ dàrú mọ́ ẹ lọ́wọ́ mo wá fi eléyìí mo fi kí gbogbo àwọn bàbá bàbá àwọn àlùfáà wa àwọn bàbá òfìtì àti gbogbo àwọn ìmáàmù pátápátá ọlọ́run ní jẹ́ ṣíṣe o àtẹ̀yìntẹ̀ ń ṣáájú àtàwátà ń tẹ̀lé náà ọlọ́wọ́n jẹ́ àjọ wọlé ọ̀la ká wọlé ọ̀la ọlọ́wọ́n jẹ́ abá nẹ́bùa muhammed sọ́lọ́wọ́ àlìjáná. mo kí gbogbo àwọn bàbá wa olóyè nílùú kìsìn ọlọ́run ọba tí orin tó yàn yín kíkọ́ máa ṣe ọlọ́run ọlọ́run jọ máa wà pẹ̀lú yín àwọn bàbá wọ́n ti sọ̀rọ̀ wọ́n fa pọ̀ mọ́ òkun rẹ̀ yọ wọ́n ní báwọn bá ń jó lórí ìlú ẹ̀yìn ń jó lórí àdúgbò bá a ti bẹ́ lọ́run báwọn ọlọ́run má jẹ́ kí wọ́n mọ́ wọn lórí ọlọ́run ò ní dájú ọ̀dàrú mẹ́yìn náà lórí wọn wà ní jẹ́lẹ̀ ọ̀dà ńgbẹ́ ní kò ká wọn náà lórí olùpàdà tó ní àwa sọ̀rọ̀ àrùn ìyanu ẹ dákun torí àsìkò nígbà wọn ti kí àwọn bàbá wọn bá a lọ kù sí àwọn olóyè òkè àwọn bàbá wa ìmọ̀ọ́mù àwọn àfa ìrùpẹ́ nìkú orí rẹ̀ yọ kúrò lábẹ́ àwọn méjèèjì bóyá wàá yọ̀ǹda àgbọ̀nkè dá kíkí wọn bẹ́ẹ̀ kí wọ́n á wí pé ní gbogbo lápapọ̀ àtọkùnrin àtọkùnrin àtọmọdé àtàgbà asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. alhamdulilah akundukpe fọlọ wọn balẹ̀ kasi olùwàtò ṣe ní mùsùlùmí tó ṣe pé ní bàbá wọn náà báyọ sí ìṣòro wa fún ìsìláàmù náà láti wà onírúurú ìjókòó wa tààrọ̀ yìí ìdílé aláyọ̀ bẹ́ẹ̀ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwòrán tí wọ́n ń yà fún wa láyé lónìí nípa pé bíbélì aláyọ̀ ti lè bó ti lè rọrùn bó ti lè rọrùn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń takò ìdí ìsìláàmù gbé kalẹ̀ òun láti gbọ́dọ̀ kí àwọn elétò tààrọ̀ yìí ọlọ́wọ́ sayílẹ̀sán dáadáa wípé bá a bá ń sọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn táwọn pè lápẹ́jà táwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn sọ tààrọ̀ ìfáwọn èèyàn ẹjẹ́ arántí bí wọ́n ti gbé ayé wọn níwọ̀n náà táwọn máa ń tà wá wí fún wọn yóò fi lè dókun lára wọn òròpóhùn ni irú tọ́pìkì wa lórí yìí ló fi ṣe pàtàkì púpọ̀ bílẹ̀ ọ̀bá dùn ìlú òun dùn bílẹ̀ ọ̀bá dùn bó lórílẹ̀ ó ti dùn àìdùn ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀ náà ni ọ̀dáyé náà dùn ọ́ kọ́lọ́kọ́ mọ́sá àbáwá ṣàtúnṣe ẹ̀ torí lè tí ò ní síyàn bẹ́ẹ̀ láàrin èmi àtẹ̀yìn òun ni pé bí wọ́n bá ní nílùú kọ̀ọ̀kan àwọn owó ní ń dà lóòrùn àwa náà wọ̀n wọ́n àtiwá ní rí pé àwọn jábọ́ láti sọ́nà ilé kan náà ni wọ́n ti jáde bọ́bá ní pé wù tí a fẹ́ máa bára wa sọ láàárọ̀ yìí bọ́lọ̀mbá ti ní kí ilé tí wọ́n ti jáde wọ́n gbọ́ ó sì ṣe kámẹ́rì wọ àwọn ọmọ tí ń dà lóru yìí òun ló fi ṣe pàtàkì lẹ́yìn ètò ní tọ́lọ̀mbá ibi ọlọ́mbá gbà wọ́n láyè máa ta bá sọ ọ́ ẹ̀dàkùn ẹ̀yìn elétò ẹgbẹ́ irú tọ́pìkì ó tún máa wá láti gbà gbígbà ó ṣe pàtàkì púpọ̀ torí pé ibẹ̀ gan-an ìpàdé ọ̀pọ̀lọpọ̀ òṣòro wa kọ́lọ́kọ́ mọ̀sá bá wa kápá gbogbo òṣòro náà. ìdílé aláyọ̀ alósọ̀rọ̀ tó sàáyà a happy home or an an an ideal home wọ́n ti wí ìlú kan náà ni kọ́sá ti dùn. àkọ́kọ́ bí tí èmi ọkọ̀kọ́ gbé eh, tí ń ti ní pàkíyèsí wa lọ òun ni ká dè fáìn kí ní jẹ́ bìrì aláyọ̀ mal usra tu sa'ida nítorí pé nínú àwọn ibi tí ń fa ọ̀pọ̀lọpọ̀ ṣòro láyé nìyí òun ni ká ń pè ní the value system in change from time to time. ìyẹn ni pé ń tá a fi mọ kíni gidi kíni panda ń yàtọ̀ àwọn bàbá wa ni wọ́n wà ń jòkó yìí ní ẹnu wọn bá ń tí agbálọ́wọ́ ẹ̀yà àgbàlagbà ọmọ èké ni níbẹ̀ ní ẹ̀dùnmọ́ o níta bá lọ́dọ̀ ẹ̀yà àgbàlagbà kí n gbé látọ̀dọ̀ àwọn níjọ́hun bàbá níjọ́hun tí ọ̀pẹ́ tó lójú tèmi kékeré iná ni ń wé o ìmọ̀ tó ń tí wọ́n máa pàtàkì lára àyà pé òun ní nǹkan kan o àwọn ṣẹjọ́ ọ̀rọ̀ ọ̀kẹ́ òun ní nǹkan kan o àwọn ṣẹjọ́ ọ̀rọ̀ ọ̀kẹ́ ẹ̀dá ló ń bẹ̀ mọ́lò ẹ bá máa tó wú bẹ́ẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀yà àgbàlagbà tó kọ́ ọ̀nà tìǹtì. Eh? Eh? alfa alimẹtọọti ọdàbí pé ọkọjá nàìjíríà kò sí kọjá nàìjíríà ọwọ agbájúmọ débi báwọn yóò ní bí ẹ bá kí ó tó kéde tó kéde ìtìtì ara north africa làbáwọn ìtìtì bí ẹ bá kí ó lónìí tó kéde ìtìtì bàbá bí wọn ò bá rí i pé irun ìrántó kọ́ra àwọn ènìyàn pèsè wá sí i. gbèlè ọ̀rọ̀ wá dàrú pé ẹlọ kí sí wọn wá bá wa kò ojú ṣẹ̀rí àníwọ̀n pé wá gbogbo ayé wo o àmẹ́nu páyé ò ti sínú kéwù tí ẹni wà láyà àgbàdo ẹ̀ mọ́. èmi gbọ́dún àwọn àlùfáà tí ma gun kẹ̀kẹ́ lọ wá sí ní o èyí wa ń wà láyà tí wọ́n kéwù. bíbí ọlọ́run gba àwọn láyé wọn màmá bí wọ́n bá ń lọ sọ̀rọ̀ ọlọ́run kẹ̀kẹ́ wọn kù kò sì dín kankan kù lójú táwọn gbẹdẹ wò wọn. àmọ́ ìjọ orí bẹ́ẹ̀ mọ́ lónìí bó ti wá wà lórí kéwú bẹ́ẹ̀ ni àdánwò ni wá ń kárí. kí ló dé tí ètò òṣèlú wa rí bó ti rí yìí? àwa náà mọ àwọn tá à ń dìbò fún un àwọn ọmọ náà dídí ń bẹ lára wọn amagbe ti mọ ẹ àmọ́ wọn ní ẹ ọkàn lẹbi táwa náà ń gbé káà ní káà kò sí ọ̀rọ̀ alára ilé eléyìí ò lóore kan tí ó ṣe fún mi àmọ́ wà ní láì bá ti rí kiri hàn níbi tá a gbọ́rọ̀ wà dé lónìí àá gbàgbé gbogbo nǹkan ìyókù mo náà fẹ́ ṣe fún àyè kí ló ń jẹ́ ìdílé aláyọ̀ ìdílé aláyọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lónìí òun ibi owó bá wà méjì ń lọ mi ní a bá ní ìdílé aláyọ̀ ìdí ọmọ àwòrán tí ọmọ wà ńlá káyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ni pé wọ́n kọ́lé wọ́n ra lẹ̀ wọ́n ra mọ́tò ọ̀pọ̀ wọn bẹ́ẹ̀ lọ bá a ní títorí pé unfortunately value system wa ti change materialism yàtọ̀ àwọn magistrate ẹ́ eh, tí lágbára ń pè ní alimadiya òun nìkan ló kú tá n value bí o bá ti sí níbi nǹkan ojú ẹgbẹ̀rẹ̀ làbọ̀ o. bẹ́ẹ̀ tí ń jẹ́ òdodo bàbá tara wa lókù òun ni kọ́kọ̀lọpọ̀ ló lówó tí ọ̀sá dùn bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ló lówó àmọ́ tí ẹ bá kó ẹ̀yìn àtòun kan tó sọ tó ń rí níṣòro. torí náà bá a bá ń sọ̀rọ̀ ìdílé aláyọ̀ ẹni ọba ẹgbẹ́ tó gbọ́yé ń bẹ̀ níbi ìdílé olówó kọ́ wá ní tí èrè ìsìn ọ̀rọ̀ kó òun làákàyè ọlọ́run lè pé kó wọ́ wà. àmọ́ yẹn kọ́ ni determinant factor pé ayọ̀ wà nínú ilé ìyá gbogbo ilé ìwé ní sheikh lukman àti chairman lẹ́ẹ̀kan àkọrin ni àti tí náà ntí kọ́kọ́ tìyàwó táwọn bàbá wa táwọn àyà wa fi pẹ́ lọ́dọ̀ àwọn wa kọ́dà bí mo rí jẹ́ kọ́dà bí mo rí mu ntí obìnrin míì bó ti lè kórè nira tó ń lé ọkọ ntí òjò kú ni pé a ọgbọdọ kú o àwọn òbí ọpàṣẹ bẹẹ pé ìyá wọn wà ní ìyá kan bàbá kan lọhùn lọhùn ìkẹkẹ náà ni wá àwọn ìyá wa bàbá wo sì gbà kò sí kò sí ìmọ̀ràn tó tán hmm? gbogbo eléyìí bàbá ní ò sí ayọ̀ ń dilé mọ́ àfọwọ́fà wa ni o àkọ́kọ́ bí tá a ti fọwọ́fà ni pé kí ni definition ayọ̀ sí ayọ̀ ní kúwọ́ kàn wá ibi ó ti lè wọ́ wá ara àdáwò mi tó nù ibi tó ti lè wù kí ọwa kọ́dà fẹ́ wádìí ṣọ́ọ̀ṣì wù mọ́ kọ́dà tó kọ́ àfa wa ń sọ níbi kan jẹ́ oní pé ẹlòmíì tọrọ owó tọrọ owó ọgbàgbé kan tọrọ àlàáfíà kí ni mo ọlọ́sàkùn lówó dẹ̀ yẹn ọgbà gbẹgbẹ kọjá ẹ̀rẹ́dì gbẹgbẹ yẹn máa mọ̀ lówó tọ̀ lálàáfíà kò wúlò owó wa dé àárẹ̀ kì kò gbádùn owó ọ̀gá rẹ̀ torí náà ẹ dákun pàtàkì jùlọ generation tèmítè ń sọ̀rọ̀ àtàwọn tó jù wá lọ díẹ̀ àtàwọn náà gbọ̀ lọ àwọn lọ́rọ̀ yìí fèsì lọ́wọ́ púpọ̀ o. àti ṣèdèbìnẹ́ṣà ayọ̀ ìdùnnú nínú fámìlì tó ní jẹ́ pé fámìlì ya alhamdulilá ayọ̀ ọ̀bẹ̀ńbẹ̀ ìdùnnú ọ̀bẹ̀ńbẹ̀ stability ọ̀bẹ̀ńbẹ̀ bí ọ̀gá ti súnmọ́ in most cases gbogbo nǹkan yìí wọ́n lásàfẹ́kù rẹ̀ méjì tó rí pé n tó kù tí àfàlù láyé ni kọ́lọ̀kọ́ mọ́sàsà ni wọ́n bẹ́ẹ̀ àwa mùsùlùmí bí gbogbo èèyàn bá tiẹ̀ wá ń wò bẹ́ẹ̀ kò yẹ kọ́rọ̀ ti mùsùlùmí ló bá wọn. ebi mùsùlùmí bẹ́ẹ̀ yàn díẹ̀ tó tó àwọn bàbá wa <laughs> àwọn bàbá wọn bá kì í sí bẹ́ẹ̀ yàn díẹ̀ tó tó wọn. <laughs> yóò sábà pé bí àwọn bàbá wa ìmọ̀mù bá fẹ́ parí àdó àwọn onírà bàjẹ́ kí ni jẹ́ rọ́bà náà kí lè kọ́jọ́ lọ́n pè ní àtiwọ́n bẹ́ẹ̀ rọ́bà náà á hasanatan wàbíl àfẹrọtì hasanatan wàkìnà àdàbànà tí mùsùlùmí nù. mùsùlùmí ní máa strike balance láàrin ayé àtọ̀run. àmì ẹ̀rí lórí tá à ń wò lónìí ní àwọn kan ẹ̀rọ kan já pinra wa padà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa ronú rò pé káyé ìyóòsá ti dáa báyìí kì í àmọ̀ ẹ̀ ti ní òun lọ́wọ́. ní títorí pé tí ó jáwọ́ ọmọ ronú bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ ń kí ayẹyẹ ọ̀kan fún wa péré kábílẹ̀ ráyè lọ àwọn ibi ọ̀rọ̀ tó kù. but mo emphasize pé ibi ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ òun value system wa kí ló kù táwọn value kí làá fi ń wọn pé ayọ̀ ń bẹ ní àyè àbí ọ̀sáyọ̀ alkùránì kẹrí mú pàkíyèsí bàbá wípé wà ìnà yẹwò ẹ̀yìndà ọ̀gbọ̀n kàkà àlùkù sára tí má tá ìbò èyí wọn ìka ti tó ọmọ kíkì mùsùlùmí pé náà èmi ò gbọdọ̀ máa ronú báyìí olúwa ní wà ìnà yẹwò máa èdè ọjọ́ ẹ̀yọ̀ kan ẹ̀yìndà ọ̀gbọ̀n kà lọ́dọ̀ ọlọ́run láti yára ka sanatin, sanadin ó ṣe ọdún mélòó a thousand years mímá ta òdò nínú ìdẹ́nkàlá yìí. ibi tí ìwọ́n gbé ẹgbẹ̀rún ọdún tó ṣẹ̀ṣẹ̀ dọ́mọ ẹjọ́ kan ẹ̀dá fún bẹ́ẹ̀ bá dàgbà yẹ́yẹ́ láyé àyè nígbàjọba àbí gbọ́gọ́rùn-ún náà ní gbádùn ayé náà àtúntì ìfọmọ ẹjọ́ kan ọ̀bí àpò láìpọ̀ àlìkìyàmọ̀. lèyìn wá ní kíá ibi tó yẹ bọ́ bá pẹ́ jù lọ́mọ ọdún kan ọ̀jẹ̀ ilé pọ́dún kan ń náà wọn ewu ń náà máa kọ́ wa bàbá gbà kéke wà ní tó ń a lè fún mi yìí tàbí bá ọdún ọdún gbé méjì sí ní parí padà yẹ omi àti òkàn tí ẹ̀ pọ́síbù lánàá mú ànábì wa sallallahu alaihi wasallam ànábì ní ọ̀sẹ̀ yìí tí wọ́n gbẹ́gbẹ̀ ọ̀hún bọ́tọ́ bá sí bẹ́ẹ̀ fáwọn kan tó ti lọ kò sí báyìí mú ànábì sallallahu alaihi wasallam ẹ̀dàkùn eléyìí ò nìkan ayà yìí nìkan tó abàmọ̀ fi tẹ̀ka ara wa ayọ̀ ń bẹ́yà yìí sí òun ní owó ayé nìkan ọ̀yẹ̀ káwa mùsùlùmí ọmọ ìpèrà wà pé à ah, ah, láyé yìí tí ò tí ì tó dọ́kan ní n táà gbé ní alikiyama ìwà torí ijọ́ kan bàyìmọ́ yìí ọdún jẹ́ fúnra bí yòó kí wúrà rábí máa rárá ẹ̀ létí yìí ń yọ ọmọ chẹ́ẹ̀kì wa. bàbá wa gbàgbọ́ ilé yìí nínú àsìgbọ́n náà nígbè kọ́rọ̀ fámìlì là ń sọ. ọ̀pọ̀lọpọ̀ tí ò jẹ́ fámìlì mi ò tó kọ́dà bí fẹ̀ǹbẹ̀ tẹ́lẹ̀. bí obìnrin bá ti wà ń lé ọkọ lọ́dún kan ọdún méjì mẹ́ta mẹ́rin tọ́lọ́run ìfọmọ́ àti ìṣúbámi. kọ́dà bí ó dùn tẹ́lẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí kó síbi ìṣẹ̀rí àti wọn olúwa ti ń pe àkíyèsí wa ti ń fi ìfẹ̀rí jẹ́mi sóhàn wá wọ́n bá di anábìwá muhammad sallallahu alayhi wa sallam amúrúgbóni làwọn sì lọ gba àdúgbò yìí wá nínú àwọn àgbà sọ̀hábì anábì ó ní mo ní béèrè kan tí ń ṣe wúyẹ́ wúyẹ́ lẹ́mìí yẹn mo sì wo pé kì í ṣe béèrè tí mo lè di anábì ní public èyí wọ́n sọ opportunity tí ó fi tèmi nǹkan òun nǹkan ìjẹ̀fẹ̀ rí níjọ́ tí mo wá rí opportunity yìí mo bá sáré béèrè ẹ̀yà pé kí ni béèrè náà ó ní àwọn sùn lọ́mọ man ahabbu nasi ilayk ọ̀rọ̀ fún anabi ní parọ́ ìwọ anabi torí nínú tọ́lọ̀ ń bọ anabi sallallahu alaihi òun lè ń rí àpẹẹrẹ lára àwọn bàbá yìí báwọn bàbá yìí ti ń sọ̀rọ̀ nísìnyí wọn ò ń ṣe yàtọ̀ láàrin ẹnìkan sẹ́nìkan wọn ní gbogbo òkúta wọn ń gbé adé lọ bá ìyá kan lé tí èyí ṣe pé bàbá ní àdá alẹ̀ ká tún sà bíbẹ̀ bá dàrú ọ̀kọ̀ọ̀kan fámìlì wọn bàbá ìbáwá ti ń ro pé fámìlì tó fún ni àmọ́ wọn ta gbogbo gbogbo fámìlì wọn bẹ́ẹ̀ ni gbogbo èèyàn máa tó pé á ah, bá nẹ́bi ti ń ṣe sí mi ò pé ń ṣe bẹ́ẹ̀ wọn kàlùkọ́ ma wá fíìlì gbé ìwé ìlànà ìgbà fẹ́ràn jù amòfin ni láàsì ó fura bẹ́ẹ̀ ọwọ́ fẹ́ establish ẹ̀ káàkiri kan sọ pé ìwọ ni onímọ̀ àhàbò náà sí ilẹ̀ ta ló fẹ́ràn jù wà lọ́dún láàrin ẹ̀mí kẹ́yìn kan ẹ̀sùn fún mi. èyí tí amòfin gbọ́dọ̀ it was shocking <laughs> ẹ̀ ọ́ ṣọ́ọ̀kì rẹ̀ ànábì ni ta ni mo fẹ́ràn jù lọ ọmọ ànábì adámọ̀dé yẹn gẹ́gẹ́ bí èmi náà ti gbẹ́rẹ́ èèyàn abara tí o pé ní bó ti lè wò ó rí apàdà sọ̀rọ̀ débẹ̀ dákun ẹ̀yìn ya wa bẹ́yọ èèyàn bá pé méjì mẹ́ta mẹ́rin lọ́dọ̀ ọkọ̀ kan ìfẹ́ yín ò lè ṣe déédéé lọ́kàn ìsìláàmù ìtọ́nà àmọ́ tí ìsìláàmù wí ni pé ní kò gbọ́dọ̀ pẹ̀tọ́ ẹnìkan dùn ún gbogbo yín àmọ́ ká wá tó bá kẹ́ náà ní ọ̀rọ̀ ni mo fẹ́ràn gbogbo wọn ẹ̀ ẹ̀ ń bẹ́ bàbá. Adébọ̀wá Mùhàmmad sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àwọn ìṣà ibi tí mo lò. Àlẹ́bí ní ìyàwó mi àwọn ìṣà. Bá yà, òun ò fẹ́ràn jù. Níbi tí ìparọ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀. Ìjì ìdíbi tí ń lọ àìsà tá a wá wí yìí bẹ́ẹ̀ ti máa wí ẹ̀yìn àgbàlagbà kò lówó àárọ̀ ní alẹ́ rí bẹ̀lẹ́ yóò bì í àìsà òkun ọdún ẹ̀mọ́ àbùtà àlàáyà wàhálà wa àìsà ìyàwó àlọ́gbọ̀n mọ̀ṣẹ́mọ̀ sọ̀rọ̀ sọ́sẹ́ gbọ́là ká ìpínlẹ̀ bá gbin ọkọ̀ ọkọ̀ òkú ìyàwó bẹ́ẹ̀ ìyàwó lè bẹ́ẹ̀ èyí ń fi ń yé wa pé ara àwọn ara àwọn criteria táwa máa ń lò tá a fi ń wọn nǹkan dà bí ọ̀dà ọ̀yẹ̀ká rí bí rẹ̀ ara ẹ̀ lélẹ́yìn náà kò sí gbóbìnrin míì ti lè forí ṣe fọ́ọ̀mù ṣe tó ń lé ọkọ ẹ̀ bọ́lọ̀mọ̀ bá tètè gbàdúrà rẹ̀ kódà bọ́kọ tiẹ̀ fẹ́ faramọ́ fámìlì ńkọ́ wọ́n dàrú ṣẹ̀rí ò tó bẹ́ẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀sẹ́ wọn ò ní bí ànábì fẹ́ta lọ fẹ́rẹ́ jù sọ̀dọ̀ náà sọ̀dọ̀ kọ́ wá sí pé ìyá tí ò lóyún rí bẹ́ẹ̀ ni yóò bímọ bá ànábì sọ̀dọ̀ náà àríwọ̀ sọ̀dọ̀ òun ànábì ló wọ́n ìfẹ́ jù torí náà ẹ dákun àwọn nǹkan wọ̀nyí ni ẹgbẹ́ akọ́kọ́ mójútó ká mọ̀ pé kí ń jádùn kí ń jáyọ̀ as muslims àwa gbọ́dọ̀ ní ojú ọ̀nà tí àwọn fi wò ó yàtọ̀ fún táwọn míì fi ń wò ó. alùsọ̀rọ̀ sàáìdà ìdílé aláyọ̀ olúwa sọ fún alú alùkùrán ìkẹrì nínú sọ́rọ̀ tó rò nínú sọ́rọ̀ tó àrò olúwa describe foundations ìdílé aláyọ̀ fún wa. òpó tí ọlọ́run ní bóyá bá fẹ́ mọ ìdílé aláyọ̀ tí ó máa lé òpó mẹ́ta lọ́gbọ̀lọ̀ ní. ẹ sì máa wo àáka fara gbogbo bí tí ọba ti sáyọ̀ tí ọ̀sádùn ọ̀kan náà àwọn òpó mẹ́tẹ̀ẹ̀ta yìí rẹ̀ àbí kò tó أعوذ بالله من ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق أن خلق لكم من أزواج من أنفسكم أزواجا أن خلق لكم أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة نعم. إن في ذلك لآيات لقوم يتفكرون بارك الله فيكم شيخ لقمان الله وسعليكم وإن يوصينا سدادا آية أنا وكيف وعلي إذا فجأة أنا وما كنت gbogbo fámìlì ẹ lọ bá wọn àfẹ́ ní wo ni nínú súra wo olùwàlú wọn mi ní àyà tì yí nínú àmì àwa ọlọ́run àǹkọ́lọ́kọ́lá kùnrin àǹfọ̀sẹ̀ fún àṣewájà fúnra àwọn ọlọ́run la dá fún yín látara ara yín náà láti ní ẹ máa fẹ́ra yín olùwàlámi ìwọ̀n ọlọ́run bí èèyàn bá níyàwó èèyàn náà ní kọ́ gbogbo ẹni tí ń bá ẹranko ṣàṣepọ̀ yìí sí èèyàn mọ́ olúwa ní min àǹfóṣe fún owó lẹ́lòmíì wá ara ń ta wí lákọ̀ọ́kọ́ náà ni owó gba làákàyè wọn máa lọ́jà ádámà lọ́wọ́ lónìí kọ́ kọ́ bá lówó hmm? owó tó bá sì náà kò ní í rí olúwa ní àmì àwọn ọlọ́run ní obìnrin èèyàn bí ẹgbẹ́ rẹ̀ náà ní ọgbẹ́ rẹ̀ bí wọ ọkùnrin náà bá níyàwó ní àǹkóṣe fún àṣùwájá olùwà ní kọ́lẹ́dẹ́ ta ṣe bẹ́ẹ̀ lè tẹ́sùkù ní ilẹ̀ ìhà pílà alákọ̀ọ́kọ́ nù mo ní pílà mélòó mẹ́ta bàbá fẹ́ màdílé aláyọ̀ ẹ̀wá ẹ̀wá àwọn factors mẹ́tẹ̀ẹ̀ta yìí ń bẹ́ẹ̀ bọ́kàn bá ti ń mọ̀hẹ́ ẹ̀kùn wọn bọ́kàn bá ti wó yẹ́yẹ́ ẹ̀rìkọ̀nstrọ́tì rẹ̀ ṣe ń lópin ìgbà tí mẹ́tẹ̀ẹ̀ta ìfọ́lọ́ ní sọ ọlọ́run tó dára lẹ́tẹ̀sìkò ní ilẹ̀ ìhà àkọ́kọ́ rẹ̀ olúwalá ní ọkọ̀ àtìyàwó kí wọ́n wà fúnra wọn láti lè gbé tuntun ọdún ìbálẹ̀ ọkàn fún ọkọ lára ìyàwó rẹ̀ èyí ò ní inú pẹpẹ bí asítáàtà yìí padà sórí ẹ̀rọ ọ̀fẹ́ kápẹ́láṣà mẹ́tẹ̀ẹ̀ta nìyà olùwàlẹ́yìn náà wàjá àlàbẹ́yìn náà fún mọ̀wádàkà ojú méjì àwa ti fẹ́ sáàrin ọkọ̀ láyà ìfẹ́ ìlànà pọ́pẹ́ pìlà bí yẹn bá fẹ́ fún ayọ̀ gbọ́dọ̀ aláyọ̀ bàbá máa ta ọ̀rọ̀ ìgbélé aláyọ̀ tí ò sí ẹ́límẹ́ǹtì ìfẹ́ bẹ́ẹ̀ ìrọ̀rùn alukurani nínú yóò odi méjì ẹlẹ́ẹ̀kẹta wọ̀rọ̀ ìmọ̀tàlì àti ààrẹ ọkọ̀ ńlá àánú ìyàwó bàbá kíyàwó náà láàánú ọkọ̀ ẹ̀rù gbogbo eléyìí tá a máa gbọ́ pé iná ń jó ní ọkọ̀ wá fo wíńdò jáde báyìí wọ́n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò gbọdọ̀ níbẹ̀ kò gbọdọ̀ níbẹ̀. olùwà ní jáàlá bẹ́yìnà kó mọ̀ wá dàtán wọ̀rọ̀ àmẹ́tàn káàánú ọmọ bẹ láàrin ọkọ àtìyàwó bí nǹkan bá bọ́kọ kíyàwó rí bíi pé òun lọ bá bá báyàwó kọ́kọ́ náà rí bíi pé òun lọ àwọn eléyìí ni òpó mẹ́ta tó lọ bá describe fún wa ní alukur'an ìtẹ̀yìn wípé àmì òun ọlọ́run ní kẹ́ fẹ́ra yín lọ́kọ níyàwó bẹ́ẹ̀ bá wá gbé lọ́kọ lọ́yà tán àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lọ́gbọ̀dọ̀ wà láàánú yìí o bí ọba ti sí kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àbọ̀ rẹ̀ ọ̀sáyò ń dùn yẹn ẹjá wa padà sí orí àkókò bọ́ọ̀ tí wọ́n. لتسكنوا إليها السكن nta alukuraani yi bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ẹ̀jẹ̀ tó fara ẹ̀jẹ̀ tó wẹ̀ sọ̀dọ̀ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀. ìtọ́wá bá ọ̀gá wa nẹ́bùn muhammed sọ̀rọ̀ sọ̀lá nígbà tá a nájú pọ́ ọmọ ogójì ọdún tá a ń pè ní wàhálì regulation kì í ṣe ń tí màláìkọ̀ wa bá ọmọ èèyàn lógún ran láìsí tó láìsí ojú oorun èdè tó ń lálàá gẹ́gẹ́ bí ọmọ nìyàn ẹ̀rú bà lẹ́kọ̀ọ́ mọ̀hẹ́mọ̀ sọ́dọ̀ náà wà wà gbogbo òun tó lè máa wá sọmọ yẹn pé ìlà eh, wa bá mi ń gbọ́ pé mi ní ọ̀pọ̀ ànábì náà rò bẹ́ẹ̀ sọ́dọ̀ náà wà ní ìwòsàn náà àmọ́ ẹlẹ́mẹ̀ntì sákàrù tàkùrá ní ju èyí ń bẹ dìbí nílé ìdánẹ́gbà muhammed sallallahu alayhi wa sallam nígbà tí nǹkan tó tóbi yóò kè àbí tó gòkè lọ nìbọn wá bà nẹ́ẹ̀dì gárí ìhìrà ntí ò gbọ́rí. tala nẹ́bi kọ́kọ́ rò pé ìwọ̀n sọ̀rọ̀ fún hmm? ìyá ńlá wa fàdúrà báyìí wọ́n wà níyàwó tí ń bẹ lọ́dẹ̀ dàrú ẹ̀ lọ́wọ́ náà sọ́dọ̀ lọ́wọ́ àdéjọ ọ̀sán. ẹ dákun ẹ mẹ́jọ atara wa bí gbogbo wa ti ń gbọ́ yìí náà kéèyàn ronú kó flashback ẹ nígbà ọ̀tá lé fún ọ ẹlòmíì ń sunkún bọ̀ láti ta bọ́bá wa fẹ́ wọlé olúwa rẹ̀ ló wà níbú torí pé ní bẹ́ lé lọ́kàn kan nígbà wọn bá gbá yà lójú ń ta wọ́n ti fọ́ wọn láì fún làwọn pè ní wọ́n gbà lójú o tọ́ sẹ́wọ̀n kí bàdújẹ́ ńlá ni ń sunkún sínú kọ́dà bó ń sun síta ọwọ́ adé ẹnu ọ̀nà ọ̀fẹ́ wọlé ọwọ́ anudunu tọ́rọ mọ̀ pé ntí òun lọ bá lé ọ̀gbọ́dọ̀ bọ́yọ̀ kankan ni ìyẹn díẹ̀díẹ̀ ní iná kù ìyẹn ìyẹn máa ṣe díẹ̀díẹ̀ báyìí wọ́n máa gbà bọ́pọ̀lọpọ̀ obìnrin kiri bọ́kọ rẹ̀ lẹ́nu irú èyí tí anabi délé lọ́wọ́ wí fún ìyàwó rẹ̀ kàdíjà yìí bọ́bá ṣe wọ́n kí ló wù í ẹ má má fún mi ní àtàkùn máa ní ìwọlé ìwọlé yìí náà rìn yọ ẹ má má mi ò mọ ẹ mọ lọ́mọdé sórí bó mọ̀láìkà bó ẹ̀yin nìkan ní kò sí sákàlù ọkọ̀ náà ti èyí ti gbégbé ó wí yóò yóò ṣe kí ni yóò fà á mọ́ra bọ́bá ti bẹ́ẹ̀ bọ́bá ti súnmọ́ lé ni pé ẹ̀ ẹ̀ ẹ̀ ní bá ń gbélé yìí ní bá délé wọ́n ṣe kí ni wọ́n tó kà fún mi. anabi sallallahu alayhi wa sallam anabi ní that courage àti gbogbo nítorí gbogbo nítorí pátápátá ti ń bà lẹ́rù olóògùn ìyàwó rẹ̀ kàdíjà. àgbègbè òní kàdíjà náà yọ obìnrin rẹ̀ lè tẹ̀sùn mọ́ ilẹ̀ yàrá. ẹ̀rí ìbàlẹ̀ ọkàn kódà bí ọ̀ lágbára tó gbé e tí ọba yín kú yóò sì fọ̀rọ̀ ni ẹ́ yóò fi pàdé yín ẹgbẹ́ kí ni ìyàwó ìyá ńlá wa kàdíjà wa ṣe ń jẹ́ náà kàdíjà náà rírú ẹ̀ rí òun náà lẹ́ẹ̀sìpíríẹ̀sì ẹ̀ ń kan àmọ́ pé ọkọ̀ mẹ́wàá bábà ló jẹ́ wá láti ta òun rí dùnú lára tèmi àgbogbo ń tọ́ bá gbà láàfin irú kò tí kàdíjà wà nù ìyá wa o ẹgbẹ́gbẹ́ni kàdíjá wa wúbà nàbí jọ náà sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sẹ́lẹ̀ ìyẹn làwọn kàdíjá wa ń fi ẹ̀farabalẹ̀ ǹjẹ́ ilé orí ìlú ọba yín débẹ̀ o àwọn kú irú yín ká bọ́wọ́ kẹ́ ìyàwó rẹ̀ àbúrò gbọ́dọ̀ tó sí wọn. wọ́n wá rà nàbì ní ti gbogbo fẹ́ẹ́rẹ́ fẹ́ẹ́rẹ́ náà nàbì máa ń ṣe ọ̀yọ́ tó o tó bá ṣe báyìí ìyẹn kò dé bá ẹ̀yìn ni dákun èyí sálábòsí o ẹ̀fọ́ kan yín balẹ̀ orí ni o èmi ọ̀rọ̀ mọ́dún tẹ́lẹ̀ rí àmọ́ ẹ má wùwà àbúrúsí irú yín kábúrú ọ̀kan ẹ dákun bó ti lè wùké yàn jẹ́ ìní wọ́n mọ̀ balẹ̀ àti ìyẹn balẹ̀ bẹ̀rẹ̀ tó gbé yóò fi pàdé ẹ̀ ní pé ààfin ah, máa bí ẹ̀rín lọ ẹ má má ẹ má ẹ má gbọ́n tó bẹ́ẹ̀ ni àtàwọn ọmọ mi èrò sì sábà jùlọ fún ikẹ́ mọ́rin náà ẹ̀yà kan rẹ̀ ní ẹ̀yìn ìyá wẹ̀ ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí aṣọ táwọn bàbá wa náà o. ìyá ńlá wa àdídò òun bẹ́ẹ̀ lè tẹ́sùkù ọ̀rọ̀ ilẹ̀ ìlà. kódà nígbà tí kàdíjà rí i pé ara rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ sọ́nà lọ́wọ́ àdé àmọ́ kéèké bíi tí mo fẹ́. sẹ́nu kóbìnrin rẹ̀ tó ti mọ bí wọn kọ́ bá dùn yọọ mọ gbàtó ní orúkọ yọọ mọ gbàtó orúkọ yọọ mọ gbàtó kan rẹ balẹ̀ ìyáàlá wa kàdíjà kọ nẹgbọn mọtòmọ sọ̀rọ̀ sọnà débi pé ọkàn ọ̀rẹ́ balẹ̀ tán yóò sì ní ìfilẹ báyìí ẹgbẹ ẹgbẹgbọ làdí tó gbà yọ àdíjà bá ní ọ̀nà ẹ ẹmúra ẹja lọ. ebo pé òun ní kọ́sìn kan wàrà ọdún èkó ọ̀nà fọlá mo rò pé wọn mọ̀ nípa àwọn ọ̀tẹ̀lẹ̀ náà èmi bí agbára tèmi ibi agbára tèmi kàmá ni àmọ́ èmi fi yín rẹ̀ anabi tó wá tẹ̀lé yà ńlá wa Khadija lọ́dọ̀ kọ́sìn rẹ̀ táǹpẹ̀ ní Waraqa ibn Nawfal òun lọ́wọ́ afa anabi lẹ́mi balẹ̀ yányá sallallahu alaihi wasallam. a ah, Waraqa ni àti retí tó ló tẹ̀lé yìí ìbọnú tíra ní Waraqa ibn Nawfal lẹ́nu àwọn àfa tó ti ké tíra dùn ó ké àtàwọn ó ké ìdílù ìbùn ńlá tù ọlọ́run ti fi kalẹ̀ fún wọn ní ẹnìkan nínú yìí àmọ́ tó wọ́n ní. táǹsà tọ̀lá gbogbo yìí ìyàwó àyà bọ̀ mọ̀hámà sọ̀rọ̀ lọ́wọ́ àlejò sọ̀rọ̀. ẹ̀rọ gbogbo ilé tí ọba sí wo sákàlù yìí ń gbé ẹja abẹ́rẹ́ ọ̀pọ̀lọ̀ wọn dá padà rọ̀. the criterion ten for ọ̀rọ̀ sọ̀rọ̀. sẹ́ni gbogbo ẹni tí ọba ti lè dé ní yá kí wọ́n òun tí ó ṣe wọ́n ṣe wọ́n ṣe fún wọn ní iṣẹ́ wa lò. ẹ̀yìn alámọ̀yí wá ẹjọ́ oúnjẹ kó dókòó rẹ̀ ọ̀dà wa táǹpà ẹni tí ìwé rẹ̀ jọjọ́ pa òun tó ṣe fún mi. gbogbo ẹtí ọba lè dé ó sọ owó òun nínú ọkàn rẹ̀ ọ̀ka nílé rẹ̀. sábà máa tara wa lókù. bí nǹkan bá bá yẹn ta kéèyàn máa ń ní bí a bó tilẹ̀ wù kó rí ìyàwó mi ó yọ gbọ̀ sí torúkọ mi ìlú balẹ̀ pé ìjọ kọ́dà bí òjì ìlé yóò lágbára dé ìlú pé ẹ́ ó fi ẹsẹ̀ wọn. alukóra ni ní ta kí lọ́kọ̀ láyọ̀ ọ̀tẹ̀ ìjọra wọn lọ gbogbo délé yọba tí ì sí òpó kan nínú òpó òdílé aláyọ ó ti dé owó owó tọ òpó ẹlẹ́ẹ̀kejì lọ́jà ara àbúrò àbá àwọn ìdájà ọ̀rọ̀ kìí bẹ̀rẹ̀ náà ẹ̀dá pàápàá àwọn àṣẹyìn bàbá wa sẹ́ríkó ti lè wù kéèyàn máa torí ṣe ọmọ ọ̀fọ̀rùn ṣe ẹni ìrọ̀bá nífẹ̀ẹ́ kò fẹ́ ni ẹni ìrọ̀bá fẹ́ kò sí bí ìdí ń dẹ́fẹ̀ẹ́ àdámọ́ ni o. èèyàn lè da o lè má da o lè rí bákan o lè má rí bákan bọ́lá bá ti rí ìfẹ́ ẹ wà ní ìgbẹ́ ọlọ́run kan sára wọ́n fi fi lápàwọ́ wá sẹ́yìn bàbá wa ẹ̀yìn ìyàwó ẹ̀ dàpọ̀ ẹ̀ẹ́n ti àfẹ́ kan yín dá ọ̀rẹ́ mi ọ̀gbọ́dọ̀ lọ́fẹ́ ẹ̀yìn àfẹ́ so àdẹ́bí pọ̀ ẹ̀ ẹ̀ dàpọ̀ ẹ̀já máa ṣe pẹ̀lẹ́ ẹ̀já máa ṣe pẹ̀lẹ́ tí o bá ti sífẹ́ láàrin lọ́kọ láya ọ̀kan ní òpó tá a mà délé aláwọ̀ ní lórí òun òun. àdáwò tí ń ṣe gbẹ̀ǹdẹ̀ ọ̀rọ̀ fẹ́ ni pé kò sí yí. kódà ẹ lè obìnrin ní ní ẹwà ní ẹ̀yọ́ mọ̀ọ́ta síyàwó rẹ̀ yóò dá tó níwà ẹ̀yà kọ́ra kọ́ lọ́wọ́ gbèlè ní obìnrin kọ́ra ẹlẹ́mú ẹni kọ́ra kó níwù jáde ewu wà ya tó níyì òde tó ń tò ọkọ rẹ̀ ò sì ní wò ó sẹ́sẹ̀ kò ní wọ́n ní lọ́dọ̀ ọ̀tẹ̀ gbogbo bí wọ́n ti ń ṣe wàhálà sí òun tó náà lórí ọ̀gbìn tá ń bẹ̀ wàhálà tó kún ẹ̀ sínú kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ tó ní ọbẹ̀ pa mí o torí náà ẹ̀ dàkú ọ̀rọ̀ àgbọ̀rá ni là ń tó fúnra wa o ibi tá a bá torí pé ìmọ̀ ọmọbìnrin ló wọ̀ fẹ́ àbọ́kùnrin náà láti rò wọ́n ẹ̀dàkùn kò gbọ́n ẹ̀dà kíláàsì wọn bá a bá fẹ́ ran ìdílé kan aláyọ̀ ìdílé aláwọ̀ táwọn àpínlẹ̀ wa. àyọ̀bá náà tẹ̀lé afọ́jú nìfẹ́. afọ́jú nìfẹ́ tọ̀ gbogbo táwọn Yorùbá náà ń tọrọ pé ìjọba ti tọ́ba ti kọjú sí kọjú bẹ́ẹ̀ náà kọjú bẹ́ẹ̀ náà lórí ìkàmì ìmọ̀ bó ti rí bẹ́ẹ̀ yẹn kọ́dà bí ọ̀dà ìṣòro bàbá alukurani náà wá já mà bẹ́ẹ̀ wájà alábẹ́ yìí nà kún mà wà jáka. láàrin ètò sọ̀tọ̀ kékeré kan gbogbo ntá bara wa tó ń bì yìí mọ màmá ní gbèsè ayé anabi sọ̀tọ̀ lọ́wọ́ àrùsọ̀lẹ̀ ní ẹja máa fi kọ́ra wa anabi lọ́gà wa gbogbo in every respect kò sí kò nídìí a wo àwọn ẹlòmíì mọ́ nínú péyàn nífẹ̀ẹ́ ara ẹni nínú tó lámì òun nífẹ́ zainabu ma nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam sí ọkọ rẹ̀ abdullahi zainabu kan àwọn obìnrin àlẹ́gbẹ̀ ọkọ rẹ̀ là ń pè wọ́n àbúrò abdullahi wọ́n fẹ́ púpọ̀ àwọn tí ó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní láìpù wọn tó yọ ọ́ yà wá wọ́n àwọn tí ò tó bẹ́ẹ̀ ọ̀pọ̀ àwọn ìgbà ọlọ́run ti ní kí ìfẹ́ ìwọ bẹ́ẹ̀ ó dípẹ́ kọ̀ọ̀tún wọn láti sẹ̀pẹ̀rẹ̀tì. wọ́n lọ débi pé abúláhàn nígbà tí ó ti pé zẹ́yìnbù ìsìláàmù ìdí ọlọ́run bá àwọn ọdún sí nígbà náà sọ́dọ̀ ọmọ ọba àlejò ọ̀sẹ̀dá wọ́n fẹ́ra wọn fẹ́ bó wọn tí wọ́n fẹ́ra wọn náà ní ìsìláàmù tó gbé nígbà wá di pé ọlọ́run náà nẹ́bí ń fẹ́ sọ́dọ̀ ọmọ ọba àlejò ọ̀sẹ̀dá nínú àwọn tí ọgbọ́ tọ́gbà òun lọ́mọ bíbí inú rẹ̀ zainabu náà àmọ́ zainabu délé orúkọ ọkọ rẹ̀ àkọ́kọ́ rẹ̀ nígbà pé ìhùn ló kú ọ̀sọ́nà nílò rẹ̀ kó wọn má ṣe bàbá mọ́ kó wọn má gbọ́ òsàmọ́ bàbá rẹ̀ lọ́wọ́ akẹ́sìn kan dé àà òun lè òun rẹ̀ lè ṣe náà zainabu pàrọwà pàrọwà títí ọkọ rẹ̀ ọgbà àmọ́ torí pẹ̀fẹ́ ń bẹ láàrin wọn zainabu nígbà táṣe òkú ìgbé pé obìnrin òṣùwọ̀n ọ̀gbọ́dọ̀ wà lábẹ́ àṣẹ̀mọ̀ àtìpadà wá gbèrò. débi pé ọwọ́ àdìjọ́ tọ́lọ́ ń pàṣẹ bá nàgbà muhammed sallallahu alayhi wa sallam wípé ìwà nàbí o tó gbé gbéra kó lu maka máa ṣe ìgbéra lọ nàìjíríà pé tí n bá wí fún yín pé zainab gbogbo ìfòtọkọ rẹ mọta fún ọ̀dọ́ bàbá rẹ sáwọn ẹni tó wà níbi ìgbésẹ̀lẹ̀. nínú àwọn tó gbòkó mọ́ta zainab lọ gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ àlẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam dáa ṣé yọ̀ǹda mi kí n gbókò ti ọkọ̀ rẹ torí ẹ̀wọ̀n tí kò ní tẹ̀lé yín àbẹ̀bẹ̀ síta sallallahu alayhi bábá gbàgbé ẹ̀ àkọ́kọ́ ogun tí wọ́n wà á gbà táwọn ará mẹ́kọ̀ọ́ ogun gidi wọn lọ bá àwọn ẹgbẹ́ ìjagun zédàbù náà lọ bá bàbá ìyàwó rẹ̀ kàgbà àbúlé láti rí àtẹ̀wé wọn lọ bá bàbá ìyàwó rẹ̀ jagun. sẹ́ńfẹ́ yìí tó kí ọ yá yẹn àbí àbí kí ni gbogbo ogun ni pé mo fẹ́ pa òun náà fẹ́ àbúlé láti tẹ̀ láwọn ará mẹ́kà. ọ̀rọ̀ yìí gbàgbọ́ ìgbàlódé wọn sì sọ́nà lóko ọlọ́run ò pẹ́ káàkiri láàṣẹ ògbógun lọ àwọn ọmọ tó léwu ẹgbẹ́ nínú àwọn tí wọ́n ní ẹ̀rọ ògbógun lọ wọ́n wà fún wa ẹkùn wọn wá gbà nígbà wọn fún ọ̀sán náà sọ́nà àlẹ́bìlá bò wá sọ ọkọ̀ ọ̀páyọ ọkọ̀ ọ̀páyọ ọ̀gbọ́n lẹ́yìn. òfin ìsìláàmù ni pé irú àwọn tá a bá kó lẹ́rù bí wọ́n bá ní ìtúwé yìí tara wọn lè ní tara ní kókíyà kágbà káyọ̀dà wọn. kódà lọ́dẹ a máa ṣe é débi sọ̀tọ̀tọ̀ ọ̀rọ̀ sẹ́dà ní bẹ̀rẹ̀ ẹni ọba ló wọ̀ ní kankan tó bá lẹ́kọ̀ọ́ kan la bí ẹni ọmọ akọ̀tọ́ máa ká ànábẹ́ wà á fún ní iye àwọn ọmọ sọ̀ ábẹ́ pé wọ́n bá ti lè kọ́ àwọn eléyìí kí wọ́n tó máa kọ kí wọ́n máa ká ayọ̀dà rẹ̀ bí ọba lówó tí ó fi gbà lọ́wọ́ wọ́n wá ní kóńkálukú ta ní nǹkan nù yín tí ó fi gbàrú ilé wọn wá ń dájọ́. Ànábì bá tajú ká sọ́nà mọ́hà ní ìfúnà ẹgbẹ́ tí ànábì yìí ẹ́ kí ni ọrùn àdíjá àdíjá ìyàwó rẹ̀ tó ti kú ìyàwó rẹ̀ ìyá zẹ́yàmù. Ànábì sáré ní ti fún mi fún sọ́nà mọ́hà ní ìfúnà. Zainabu gbọ́ kí wọ́n mọ̀kọ́ ọ̀run àbúlá àṣà ní ẹ̀rù ní Màdínà ìtí ó tẹ́rí ìsìnkú tó gbogbo lọ́dọ̀ ọ̀yá rẹ̀ ní nǹkan ọ̀rùn nǹkan ẹ̀fọ́ ọ̀sán ìbò ránṣẹ́ sí màdínà pé owó kówó ìdílé ìbá tó kówó gbánú rẹ̀ kówó yọ̀ǹda àbúrá àsìkò. ìfẹ́ nìyẹn anábìwá sọ̀rọ̀ ọ̀gá ọ̀sẹ̀dá gbogbo ẹgbẹ́ ọgbà torí pé ìyá ọmọ yìí àbúrò làwọn ìkàdéjà làwọn ìlẹ̀kẹ́ ni kìí sobìnrin bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. inú ẹ̀kọ́ bá ànábì kọ́ wa ẹ̀yin bàbá ẹ̀yẹ ẹ̀gbẹ́ ẹ̀yà àbúrò wa lọ́kùnrin ànábì ń ma gbogbo táwọn ìyàwó rẹ̀ yìí máa fún wọn kọ́ dàbí wọn bá sí láyé mọ́. ọba adébí kí wọ́n ní bá ànábì bá pẹ̀rẹ̀ lẹ́yìn tí kàdíjà ti kú téèyàn máa pẹ̀rẹ̀ bọ́yẹ̀rẹ̀ léyà bọ́yẹ̀rẹ̀ nǹkan abẹ́ kú máa bá bẹ́ẹ̀ ṣe fẹ́ fẹ́ ànábì ó tún wá rántí pé ìyá kan bẹ lórí ẹ̀ tó kí ni ó gbà ọ̀rẹ́ tàbí jáde kù nípa ọ̀rọ̀ Khadija ni sọlọ́lọ́ sọ̀tọ̀ lẹ́yìn tí Khadija náà sí wá ànábì ọ̀gbà sọ̀rọ̀ ọ̀hún àríwọ̀ sí. báwo bẹ ti rí nǹkan ọ̀hún yìí àbẹ̀bẹ̀ tó bẹ ti yà ọ̀rọ̀ ìmọ̀ ìyá sẹ́yìn. kí ló dé tí kìíní tí mi kìíní yìí wá dédé yìí níta lẹ́yìn náà ti wà ọba kó wọn rò pé tọ́. zainabu lọ gbọ́ pé ọkọ òun bẹ nínú àwọn tààrà ránṣẹ́ ah, àwọn tó wá kọjú sí gbogbo àwọn sọ̀hábà ìgbọ́nà pé sí ń tọrọ kankan lọ́dọ̀ yìí tẹ́ fún un láàrin ìdílé wọn ìmọ̀fin ní àwọn bàbá tí wọ́n ń rira wọn lé wọ́n ga wọ́n sì ń ṣèṣe báwọn ò wọ́n fi gbà wọ́n bọ̀ sọ̀rọ̀ wọn. àdábì ní wà ń kó kọ́ pàṣẹ àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe kí ni ń tọrọ kankan lọ́wọ́ iṣẹ́ ìgbọ̀n. bẹ́ẹ̀ sẹ́ màá gbogbo ọjọ́ bá fẹ́ tó o. àlejò ni ẹ̀yọ̀ ọ̀gá àbúrásì ó di ìlú ó di ìlú ẹ̀ sì dá ẹ̀gbọ́n zẹ́yìn láti padà mọ́ o. ó di mélòó ó di wọ́n ọdún tó àwọn sàhábà ní ẹgbẹ́ ìdẹ́ka kó ṣe. ẹ̀dá gbogbo fún ẹ̀yìn ẹgbà wa aráàlú náà bàbá bá rẹra wa lẹ̀ yóò kárí wọn fún wọn. báwọn bàbá bá ń ṣe kékeré bàbá rọra wọn ní ẹwọ ìtẹnẹ wúlé kan ẹdàtọ bá wà lókun yàrá bẹyì tó ṣe wọn dá àmì ẹdàkùn ẹdí bí báwọn bá ń tíráì tí wọn ń kọfí àmì ìdáwọn náà kọfí àwọn sọhábí báwọn ẹbí tó dá àwọn méjèèjì náà láti fi láti àbúlá ń fi bí ẹfi ẹfi sí ẹfi sí ẹbùn sí nínú ànábì dùn sọmọ lọ́wọ́ àlẹ́wòsàn. ìkòtò gbòòrò ìgbè kú mo fẹ́ fi sàmì pé bófẹ́ gidi bá wà ìṣòro kúrò kódà bí ìṣòro tẹ wọ́n máa fara náà. gbogbo àwọn dáhùn yìí tí ò tó bẹ̀yẹ kó di yàrá. ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì wa ńgbà tí wọ́n di táàbù láǹsì wọ́n yọ̀ǹda rẹ̀ ànábì wa pè é ó pè àbúláǹsì nìkan ọ̀rọ̀ kan bẹ ńgbọ̀ wà mọ́kà ní ìlú tiwọn àti ti dé wípé obìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ wà lábẹ́ fún kò gbọ́dọ̀ wà lábẹ́ ẹlẹ́bùrọ́ nílò lọ́wọ́ mọ́kà yìí wàlà àmọ̀tún ọkùnrin àti ọ̀kẹ́yìn ọ̀hún àdìsọ́nìkàtún ìwọ́lọ́wọ́ àjọba ọ̀hún náà. أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون ẹṣẹ́ wọn bá ayọ̀ làbá ké fún wa ni o àmọ́ ìyàlọ́ mi ìdájọ́ òṣèré àkọ́kàn ntọ́lọ́mbá ló wọ ọgbà àkọ́gbá ni o olúwayọ̀ǹda tí wọ́n ọkùnrin mùsùlùmí ọ̀fẹ́ bóyá kristian bóyá jù kọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́lẹ́ bọ̀ ẹ̀wọ̀n ni. àmọ́ lọ́wọ́ ọtí ẹ̀yọ̀ ń da gbogbo ẹni tí ẹ bá ti ṣe mùsùlùmí lọ́kùnrin ọmọbìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fẹ́. ìyàbọ̀ yọ̀ǹda lóbìnrin èjì ò sì yọ̀ǹda òun ọdún wa ni. àwọn òsì lẹ́tọ̀ amáyédé ìṣètò yọ̀ǹda orí ìṣètò ọkọ̀ èdè kí là ń jẹ́ mùsùlùmí sí. torí náà àná fún àbúlá àbúláwà sì sì gbọ́n kà lóòótọ́ ọkọ̀ ìyàwó rẹ̀ pípọ̀ báyìí báyìí ló ṣe lè báyìí báyìí bàbá rẹ̀ wọ́n wọ́n àbúrò aláàlá bàbá bàbá rẹ̀ wọ́n lò sọ́nà ọ̀gbọ́n àríwá ọ̀sẹ̀lẹ̀ orí náà kí gbé kàwé kúrú bẹ́ẹ̀ ní tí mo fẹ́ fi sàmì bẹ̀ ni pé ṣe rí ẹ́límẹ́ǹtì ìfẹ́ ọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà àparí ìjà lónìí àparí ìjà lọ́la ẹ̀yin gan ọmọ wádìí kí ní fàjà ń wò ní ẹ̀rí orí bẹ́ẹ̀ ń kọ́fà láti lẹ́yìn ẹ̀ máa atúláàsì obìnrin àbá atúláàsì ọkùnrin wọ́n ni wá gbé bẹ́ẹ̀ fún ọgbọ̀n ọdún gbogbo tọ́tọ́ bá ti rántí pé òkú fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ fẹ́ẹ́ yọ máa padà síbi pé mo forí ṣe bọ́kùnrin ṣe kò sí náà ni eléyìí ni pílà kìíní pílà ẹlẹ́ẹ̀kejì wàrà ìwádà àwọn eléyìí náà òkú pàtàkì wọn gbogbo ogun tí ọba sì ti sí àlérò bóyá lọ́wọ́ rẹ̀ mo ń sọ lẹ́ẹ̀kan nígbà táwọn ìyá wa ta sọ̀rọ̀ kan tó dàbí ìgbà tí ó gbé wọn láyé ẹ̀ mo ní ẹgbẹ́ máa sọ tẹ̀yìn máa sọ bàbá wa náà nǹkan ṣẹlẹ̀ bàbá ní ìtàkùn ṣẹlẹ̀ jí ìṣòro àlọ́ wọn lóbìnrin kan dàjọ nílẹ̀ yorùbá wa yíyá ni ó sì tí obìnrin rẹ ìpè ní dúró ọkọ rẹ pé obìnrin báyìí tó ń dá o kódà ìjọba yìí ni wọ́n kàn mí ó sì dijọ́ tó pàjọ iná ọjọ́wọ́ fún baálé rẹ̀ bí àìrí iná tó kàn án náà tó bẹ̀rẹ̀ dáadáa o bàtà bàbá àtàṣe àwọn ọ̀gbẹ́ tíráàbù lálẹ́ ọ̀gbẹ́ tíráàbù ló òun ní ọ̀nà tó bá wá dé ìmọ̀ràn tó wọ́n bá fún un ló kù sí. mọ́júmọ́ yìí tíráàbù yìí àwọn olè wá wọ́n kalẹ̀ fún un ní ẹ́ wọ́n kó gbogbo àjọ ìyá lọ lára gbèrè yìí sẹ́mọ̀ pé yorùbá ní irun mú lówó ọ̀sẹ̀ tó bí ọ̀sọ̀rọ̀ ń pàtó ó sọ̀rọ̀ ń pàtó. wọ́n di ìkájíjú ìyàgbé bí wọ́n ti máa ti bẹ́ẹ̀ bí wọn lọ. wọ́n wá gba tí wọ́n pàtó wọn lọ. ọ̀kẹ́ wá rìn lẹ́yìn inú wọn àwọn yòókù ti wọ́n ti bọ́ ta kó bí ìgbà tí o bá confidence dàrú òun wọ́n lóbìnrin yìí kìnnìkan wá gbọ́n ká bó ṣe ọmọdé lòún rí kán. ìwọ iná ìlú ẹ gba owó ìlànà wàhálà tó ń ṣe ọmọ olórí gbọ̀ngàn lọ́rùn ilé ọkàn tó ń wálẹ̀ ọdún bá ń àwọn ẹ̀sìn tó ń kọ́ tó kọ́ parí wọn ṣe jẹun àwọn olóògùn ọ̀rọ̀ parí wọn ntọ́ dàbò bú sùtánàlá wọ́n ṣe é dé ọ̀pọ̀ ìhàn. ṣé àánú ń bẹ ní ẹ̀mí ìlú ọkọ bẹ́ẹ̀ fún ìyàwó ẹ̀ ìyàwó jẹ́wọ́ òun kájọ olóhùn fẹ́ tọ́ra mọ́ ọ̀nà ọkọ̀ gáàgì adigunjalè wá ká ìyàwó mọ́lé. ṣé ìgbésí ayé aláyọ̀rùn ìdílé aláyọ̀rùn àbí ìdílé mùsíbà. ìdílé mùsíbà kí ló ń fa eléyìí òun kọ̀ láàánú èmi gbogbo ẹni tí ọ̀gá láàánú ìyàwó rẹ̀ ṣe mùsùlùmí gbẹ̀tọ̀ gbogbo ọ̀rọ̀ obìnrin mùsùlùmí náà tó sì láàánú wọ́n lè ṣe mùsùlùmí gbẹ̀tọ̀ inú òpó òpó lórí ta mọ ìdílé aláyọ̀ ti ìsìláàmù lórí ọ̀rọ̀ ìwà àṣà káwọn ọmọ bẹ láàrin lọ́kọ̀ọ́láyà. òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀wà ní ìta máa gbóòmù lọ́dọ̀ àwọn obìnrin irú nǹkan báyìí ní máa fà á bí ọ̀bá rí bẹ́ẹ̀ bàbá kí ni obìnrin fẹ́lẹ́ ọkọ rẹ̀ tó kù máa dín lẹ́ra tó kù máa dín búlọ́ọ̀kù lọ. ó burú déédéé pé bóbìnrin ní ìbáfẹ́ lọ mọ́ta ẹ̀dọ́kọ́ ẹ̀kọ́ bí ló máa dá bàbá òun ló lọ wọ́ nítorí bá lè yìí sẹni tó yẹ jẹ́wọ́ fún ẹ́ ẹ́ irú gbèsè ayé báyìí tí sẹ̀rí àní agbó o ní gidi ètò irú gbèsè ayé bẹ́ẹ̀ ọlọ́pọ̀ mẹ́ta sí àwọn ará ọ̀gá tó ń náà ìdílé aláyọ̀ bí wọ́n bá ń bu pé kí ni definition ìdílé aláyọ̀ àti sàlàyé fún ara wọn àwọn òkú wo la máa wá bàbá tẹ́tí ìdílé wọn jẹ́ fún mi kọjá ìdílé aláyọ̀ àní ìjà tí wọ́n kà ní ìhàlẹ́yà àkùrọ̀ àrẹ̀ tẹ̀lé. àṣàkàrẹ̀ àlùmọ̀wádà àwòrán kẹ wà síra ń gbé gbogbo tí o ti tó lè tó ní bá dé tí mo gbé ṣe ní yà yóò yóò fọ ìgbàlódé tó lọ. èkejì ìfẹ́ ẹ̀kẹta àárín ara ẹni wọn kọ́ wọn sàdé gbogbo ní orí ara ẹni ọ̀gbìn kan wọn òkú ìdílé tí wọn bá ti fún ní àgbẹjọ wọn ó kọ́ wọn sàbáwá dáadáa. kí n tún wá gbé microphone kalẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ àti ẹwà ní ká tọ́ọ̀tì ní lẹ́kítọ̀ ọjọ́ mi lè yí wọn kò sí bàtà lókun wá ọjọ́ ọ̀nà púpọ̀ ìtẹ́ kó sábẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó aláyọ̀ ọ̀pọ̀ à ń kọrin ní à ń gbé lọ́kọláyà ìyálé fìyàwó gbogbo ẹ̀mí ìṣẹ̀lẹ̀ lóòótọ́ amadiga anagba muhammed sallallahu alaihi wa sallam kan ní wàá tó ṣe àkórí gbogbo ẹ̀ bọ́lọ̀ bá ní ká kórè yóò sọ ọ̀rọ̀ most of these problems fún wa. قال النبي صلى الله عليه وسلم لا يفرق إن كره منها خلقا أو إن سخط منها خلقا رضي منها خلقا آخر ẹwọ ga wa lọ́bọ̀ ọ̀hún sallallahu alaihi wasallam bí tí ń kọ́ wa tí ń kọ́ wa ń bí sí ayé yẹrẹ annabi sallallahu alaihi wasallam ní láyé fúrukù mọ́kùnrin mọ́kùnrin láyé fúrukù mọ́kùnrin mọ́kùnrin èyí tẹ́ ẹgbẹ́ mi ní kan fi kó ra mú mi wọ́n ṣe ìkórira pé òkè fẹ́rẹ́ mímájẹ ẹlòmíràn mímájẹ inú ẹ máa ẹ máa bí mi ànábi ní ìwé ìṣẹ̀lẹ̀ rẹ̀ kí wàá lè dípò fún mi ṣe bẹ́ẹ̀ ibi ibi mo fẹ́ kẹ́ ọ̀gá náà wọ́n ní òdodo tí ò ṣe é gbà náà ànábi ní ètò òdodo rẹ̀ kórira rẹ̀ débi pé ìjẹ́ fẹ́rẹ́ òun ni pé ìṣàfihàn náà ló kọ́ rọ́bì ẹ̀hẹ́ olùkọ́n ààtọ̀. bó bá ṣe dúkùú ọlọ́run yóò ṣe dúkùú ọlọ́run bọ́lá ti gbọ́ mi ìyá mi. àmọ́ àdámọ́ mi èèyàn ni pé ìta àwọn kan tó kù wá ẹ́ báyìí ni tí òun ṣe parẹ́. èyí tá a máa fi kan tó kù náà wá pẹ́ẹ́sì mi kẹ́rì ọ̀rẹ́ láti ntí èdè e kíádùn ọ̀wá nù. àmọ́ bẹ́ẹ̀ nìkan bẹ tí òní ẹni tó gbé bọ́lá kò sórí ìkan láàrin ìrọ̀rùn. ọlọ́wọ̀n ọ̀dẹ́ èèyàn kan tí òní méjì ní ti òní náà ẹnu pé ntí ń jẹ́ pé èèyàn dáa ní kó orí tiẹ̀ pọ̀ dà burú rẹ̀ lọ. ntí ń jẹ́ pé ọ̀rọ̀ dáa òní bá burú tiẹ̀ pọ̀ lọ́wọ́ orí rẹ̀ lọ àdábì wa ń kọ́ ìwé àtẹ̀yìnlẹ́kọ̀ọ́ pàtàkì yẹn dákọ̀ọ́jà àpáyé rẹ̀ lọ́pàá lọ́wọ́ kọ́kọ́ àpláì rẹ̀ láàrin ọwọ́ àti ìyàwó kí ìyàwó náà àpláì rẹ̀ sọ́kọ́ ẹ̀ ìyá ní ọ́ àpláì rẹ̀ síbúrú síyàwó kí ìyàwó náà àpláì rẹ̀ sí ìyálò rẹ̀ pé òun ló ṣe báyìí níjọ́ tó wá ṣe tó dùn ọ̀run ọ̀wá bíbà tí yẹn rè wáyé tẹ́pù ìkọ̀dà bí ó sì ṣe báyìí kò ní ọ̀run tó dùn ọ̀run wà láì tá a bá ń gbèsè ayé bẹ́ẹ̀ ìjọba àmọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà èdè ń dùn wá òun nìkan lọ́wọ́ àlàjà náà wà máa rántí. ọmọ ànábì adámù ẹ̀yọ́ rántí tí wọ́n ṣe ọkọ̀ ṣe fún ọ tó gùn wá. torí náà eléyìí ni gẹ́gẹ́ bí àsìkò bàbá mú eléyìí àṣọ pírísìpù ìlànà anábọ̀ Muhammad sọ̀rọ̀ ọ̀sẹ́lẹ̀ yìí anábì ní mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ débi pé ìmọ̀ rẹ̀ di ẹran dáhùn ẹlòmíà ni mo bá sàtẹ̀lé wọn ọ̀rọ̀ ẹni tí máa rí kí ni ànábì ní nǹkan wà á máa rò ní pé wọ́n bá ṣe tó dùn ọ́ ló lànà rántí ọjọ́ tó ṣe kí ni rántí ọjọ́ tó ṣe tó dùn ọ́ ẹ dákun mo ti rí gbogbo tí wọ́n wí lẹ́ẹ̀kan yẹn fáàtì ní ti gbogbo òde gbìn yẹn láàrin ọkọ síyàwó láàrin obìnrin méjì mẹ́ta mẹ́rin lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ kan náà owó kankan máa ń parí ẹ̀rù bá àbí bá gbọ́ àwọn owó sì pé a ní gbogbo gbogbo là ń bá ilé o ilé olóyún oyin o kìí ṣe ilé ọmọ ànábì ádámù o ah, òdodo ni bọ́bá yìí pé ilé kan wà tí a ní gbọ́dá ẹ̀ ẹ́ ń béèrè ní béèrè ilé òwúrọ̀ ẹ̀kọ́ jẹ́ ilé ànábì sọ̀rọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn ìyàwó ànẹ́bí pẹ̀lú ànẹ́bí sọ̀rọ̀sọ́nà wọ́n ní gbólóhùn àṣọ ń gbọ́kẹ́ ẹ́ tánẹ́gbọ́ ọmọdékọ́ sọ̀rọ̀sọ́nà mú ń pé umar ló wá bá ànẹ́bí sọ̀rọ̀sọ́nà umar wá kọ̀m̀plín nítorí lọ́dọ̀ àwọn ìyàwó tiẹ̀ kí wọ́n ń sọ fún ànẹ́bí sọ̀rọ̀sọ́nà tó wà ànẹ́bí wọn ló ti sọ àwọn obìnrin wọ̀nyí gbàtà wà mẹ́kà tá a jọ ń gbé mẹ́kà ẹ̀rọ wa ká wọn. àmọ́ la dé Màdínà sí ni wọ́n ya gàwọ́ àwọn ohun gbogbo tí wọ́n béèrè ní àwọn amẹ́ta ni wọ́n béèrè yìí ànábi wa wọ́n fún wọn fún bí gbogbo tẹ̀lé ẹgbẹ́ kí lànàbi ó fi lé nígbà tí wọ́n rú parí ànábi yìí sọ̀rọ̀ àwọn ọmọ obìnrin ilé rẹ̀ ìdáhùn àwọn obìnrin àbí ọ̀sẹ̀ wọ́n gba ya dáké ah, ní àyẹ̀rẹ̀ ẹ̀yẹ eh, ní àyẹ̀rẹ̀ <laughs> bó ti rí nìyẹn àfi ká máa rántí ijó tí ó bá ijó tó bá dùn wá ká tètè máa rántí dé ká tètè máa rántí ijó tó dùn eléyìí la máa fi ìrèsì ara wọn. سلام عليكم للمرء لا بد أن يرى وليس لكل امرئ غير ثمانية الله أكبر سرور وحزن واجتماع وفرقة وقصر ويسر ثم سقم وعافية wọn láàfa ara wa létí pé àwọn kan mẹjọ kan bẹ ọmọ anabi adamu àdúgbò tètè gbà wípé kò lé sí ọmọ kọ́dà ẹni tí ó lówó jù láyé tẹ́yìn ọmọ òwò pé bọ́yá dangote nàìjíríà yá àbíbi kéńtì àbí kan wà láàyè ìrìnàjò tí mo rẹ̀ ń bàjẹ́. sòrò wáhùsù wáhùsù nínú àdámọ́ ọmọ ànábì àdámọ́ wípé nù rẹ̀ ó kùn ọjọ́ kan inú rẹ̀ sì bàjẹ́ ní ọjọ́ mi. wọ́n sì máa ń wá dáadọ́ àwọn àti gbogbo nǹkan ẹ̀yọ́kù ẹ̀ kàtà papọ̀ ká sì túká àwọn tí ò lè ṣe ọmọ wa nínú. wọ́n á fẹ́ wọn ìṣòro ń fún wọn sókè. ó lè wọ́n jẹ́ gbogbo ẹ̀ làbá àtàkùn wa yìí. àmọ́ ìtọ́ relevance ń tà ń sọ yìí ni ọ̀rọ̀ tó dùn ni àbọ̀rọ̀ tó dùn wọn ni. gbọ́dọ̀ tá a bá ti rí èyí tí bíyà á lé lórí lọ́dọ̀ ìyàwó mi kọ́ńtà tí ìjọ tó ń rí ti bíyàwó náà lórí lọ́dọ̀ ìyáálé ni bọ́kọ lórí lọ́dọ̀ ìyàwó ni bíyàwó lórí lọ́dọ̀ ọ̀kọ̀ ni kò ní sásìkò mo sì fẹ́ tọ́ọ̀tì àwọn areas yẹn kéékèèké ẹ̀yin ìyàwó ẹ̀yin níbi bẹ̀rù nínú àdánwò tí ọba wà láyé bàbá ìmọ̀ o àmọ́ mo rò pé ẹ̀yin bàbá wa bí ẹ ti jókòó yìí ẹ́ kó ló fi mọ́ bàbá tó gbé mi náà wọ́n níbi ìyàwó kan lọ. lónìí ìgbésí ayé tá ń gbé ó ti fẹ́ dàbí ọ̀ràn bí ọ̀daràn bí bẹ́ẹ̀ bí ọ̀daràn bí ó sì lọ́ọ́ fẹ́ ìyàwó kejì. káwá wa àwọn ànábì ọlọ́ọ̀tì gbogbo yín ń wọn kọ́dà àtàwọn tí wọ́n ní bẹ́ẹ̀ nẹ́ẹ̀sì àwọn péye ń bẹ nínú bíbélì gbogbo àwọn ànábì ọlọ́run nínú bíbélì wọ́n fẹ́ ju kan lọ wa muhammed sọ̀rọ̀ sọ́lá táwa ti kan lọ. ìtọ́lọ̀ ń bá o ọlọ́run tí ó sì dá ọkùnrin tó dá obìnrin ọlọ́run máa ń tí ó tọ́ sọkùnrin ọmọ ń tọ́tọ́ ọba ti rí ọmọ pé ọ̀dà ń gbà sẹ́yìn obìnrin náà lè lọ́kọ mẹ́rin táyé ní dàrú ẹ táyé ní dédé ní ayé ní dàrú nígbà tó wá bímọ lónìí ta ní nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin àmọ́ bó tilẹ̀ ìkọ́ jẹ́ bó tilẹ̀ ìkọ́bìnrin ó pé méjì mẹ́ta lọ́dẹ̀dẹ̀ òǹkàlùkù àmọ́ ọmọ tó ti àmọ́ tó kù ara rí sí nù. àwọn rísìsì wa pọ̀ dáàkan máa ń sọ láti gbé fúyẹ́ lára yín àmọ́ rísì ńláńlá tèmi ó sọ fún yín ni pé olúwa fẹ́ bẹ́ẹ̀. fankihu máa tọ́ balakun mina nisa. ayé alukura nìkan mo jẹ ìfẹ́ lò ṣé kìrìkùnrin náà pé ibi tí à ń gbé ọ̀rọ̀ polygamous family lọ látàrí pàǹwò àwọn kan mo sì láwọn náà ìrọ̀rùn. torí ebi àwọn anabi ọlọ́run nù ìwé mímọ́ ẹ anabi anabi anabi abraham ẹ bẹ́ẹ̀ àfikún ewu náà ìyàwó kan gbogbo àwọn tá a dá pọ ní ẹ bá àwọn anabi ọlọ́run aleyhi ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله أجاك بري bẹ̀rẹ̀ ìparí فأحبط أعمالهم fa àṣìbákọ́ àmàlà olúwa àbátọ́ àmà làwọn abagbogbo sínàlì wọ́n kírun wọ́n gbáwé wọ́n ṣe wàhálà pa àbátọ́ àmà làwọn a sì rẹ́ńdà gbogbo wọn mẹ́ni àjọ onítùmọ̀ ẹ dákun kí lẹ́sẹ̀ wọn ẹsẹ̀ wọn ní bẹ̀rẹ̀ ayá dáríkà bí anahun kẹrì wúwo máa ń sàlọ̀ lọ torí pé wọ́n kórìíra òfin tọ́lọ́run bá sọ̀kalẹ̀ nínú òfin tọ́nà ń sọ kalẹ̀ ẹ̀yìn ìyá wa ẹ̀dá kan ó ti lè wo gbóná tó lára yín ọlọ́run ó di rárá gbà gẹ́gẹ́ bí mùsùlùmí. wàmà nàlẹ́ mọ́mìnà ń wọlé mọ́mìnà tẹ̀ ìdá gbọ́dọ̀ lọ́wọ́ rọ̀ṣọ́rọ̀ مبينا وقسموا منك لبر إذا قضى الله ورسوله أمرا ولهم بقى سيكبا يوفي أن يكون لهم الخيارة من أمرهم كان وقعوا فبه طواتي فيه ẹ̀rá yàtà kọ́kọ́ ní jẹ́ máa pè mí lẹ́wù wà láàbàṣẹ wọn jẹ́ torí pé kí ni ẹni tó ń ṣiṣẹ́ àmọ́ kẹ́rì òun wọ́n kórìíra ń tọ́lọ́wọ́ ọba sọ̀kalẹ̀ lófin ẹ̀dàkùnrin tí ń bẹ ní òfin tiwa ń bẹ ní alukurani ń bẹ ní àdìdà nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam òun nípa ayọ̀ǹda ìlú májẹ̀mú ayọ̀ǹda tó wọ́n fi ní májẹ̀mú májẹ̀mú májẹ̀mú bẹ́ẹ̀ o ọkùnrin bá lágbára ọ̀fẹ́ méjì bọ́bá lágbára ọ̀fẹ́ mẹ́ta bọ́bá lágbára ọ̀fẹ́ mẹ́rin ara májẹ̀mú ni pé kọ̀gbọ́dọ̀ fún mẹ́rin lọ gbogbo ẹni tí ń tan rẹ̀ wọ́n tún á pé àfáà ni ìyàwó mẹ́fà wọn ní ìyàwó mẹ́jọ wọn ní irú àfáà bó yóò ta pàǹkùránì. àwọn kan ti darúgbó nu wọn. ẹ wọn ò lè di mama. wọ́n lọ lùkùmọ́ẹ̀ báyà ká sọ yóò dìgbà bá ń béèrè béèrè. akọ̀wé kò wá. torí tí àbá lùkùmọ́ẹ̀ ń gbó yé mi o ara ọ̀nà tí ìtọ́ ni bí ń tọ́ mà lẹ́bi ádámà nù o. nígbà téèyàn bá wá níyàwó mẹ́rin tó ti pé ó tún wá rọ́ méje ọ wá níyà àfínní ti dàgbà ẹ́ kò sì lè kó lọ́dẹ̀dẹ̀ ẹ́ ọ̀rọ̀ láwọn yìí ẹni wọn ò sí kí ni wọn ò lè fẹ́ gbogbo ẹni tí ń bá ń bẹ gẹ́gẹ́ bí ìyàwó ìyàwó wọ́n bí màmá o wọn ò gbọ́dọ̀ ju mélòó lọ wọn ò ọlọ́wọ́ lọ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú mi àmọ́ àwọn ìyá wa la ń pààrọ̀ wà lọ́wọ́ náà ẹ ẹ ṣe ọba yìí ń o àpé dandan ẹni tí èkì ọ̀lọ́ fẹ́ olúwo sì pé dandan ni kó bẹ ọkùnrin méjì mẹ́ta àmọ́ ìtàn tó gbomi lójú yàn ni àmọ́kọ́ kọ́ yàn lẹ́kọ̀ọ́ obìnrin kan ní òun àkọ́kọ́ ẹ̀ wọ́n gbádùn ara wọn lọ́kọ̀ níyàwó ọkọ̀ yìí wá lọ́rẹ̀ẹ́ kan ọ̀rẹ́ rẹ̀ yìí kú ó fi ìyàwó tiẹ̀ lẹ̀ ọkọ̀ wá fi lọ ya lamọ̀yìn kọ́ ńgbà tí ọkọ̀ sí mẹ́yìí kí n fi nínú ètò ọlọ́run ní kúkú obìnrin náà nífẹ̀ẹ́ lára ẹ sọ ọ́ ọ̀pẹ ọdún díẹ̀ ọkọ̀ tiẹ̀ náà kú ọlẹ́nìkan wá propose kó n fẹ́ fẹ́ òun náà sì kejì òun wá lóun ti ma èsì tí àmọ́ wá sọ fún pé òun lọ wí fún òun lọ wí fún kíni òun wí fún ìyàwó òun náà o òun gẹ́ ní kó tó padà dé òun ti mọ èsì tí ìyàwó rẹ̀ ìbọn náà ti fọ orí ìsì bẹ́ẹ̀ fẹ́ nìkan. but surprisingly ìyàwó ọrùn yìí wá ní a ah, tó onira lára òun lóòótọ́ àwọn ilé fi wọ́n sin lọ́wọ́ òun yọ̀ǹda òun fara náà lọ́wọ́ adékòbìnrin yóò out a nítorí ò lè gbà ó sì gbá ìwọ̀ ìyá yìí torí pọ̀pọ̀lọpọ̀ ntẹ́lómi máa ń fárígá sí wà láì kò fi ru ni kọkùnrin yẹn ó gbéyàwó méjì kan fẹ́ mẹ́ta kan fẹ́ mẹ́rin àmọ́ there problems in the society tí a lè solve ẹ̀ àfi kọkùnrin yẹn ó fẹ́ gbéyàwó kan lọ. gbogbo ẹ̀ bá wá tọ́ sí wọ wọ́n wà nínú àwọn àjọ dáálí kàbí àná ọ̀hún kọ́lé ìwọ̀n àǹsọ̀nà ọ̀hún àbátọ́ wọ́n sì nínú àwọn àjọ tọ́lọ́wọ́ bá wọn jẹ́ nítorí pé kórìíra ń bẹ lọ́kàn wọn fún tọ́lọ́wọ́ ló ń ṣe ní àdáàlú bàbá wa wí eléyìí gbogbo ẹni ọba fẹ́ fẹ́ ìyàwó kù kan lọ náà ro tó rò náà àdìsí àmẹ́bọ̀ muhammed sọ̀rọ̀ sọ́nà pé àwọn kan dìde lọ́jọ́ àlìkìyàmọ̀ wọ́n máa wọ́gbẹ́ báyìí bàbá láì lásídẹ́ǹtì. wà ní kíkún aláta àdìlú fàwa fúdàtà àwùmá málátà tẹ ìmánukun. àyà kan tó ní kọkùnrin ọfẹ méjì mẹta mẹrin ìtọ́ parí àyà náà ní kíkún in kíkún Allah àdìlú fàwa fìdà. bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀yin lè ṣe dọ́gba dọ́gba láàrin wọn ẹ̀ gbọ́dọ̀ dánwò fàwa fìdà ẹ̀ gbọ́dọ̀ tẹ̀ ara ìpìlẹ̀ àìlèṣe dọ́gba dọ́gba ni kéèyàn ọmọ kóhun ti máa ẹlòmí ń bẹ lé ìwé mọ́ lálùfọ́ ní ìfẹ́yàwó méjì ẹlòmí ń kọ́sẹ́ lọ́wọ́ ẹ́ ń fẹ́yàwó méjì oní ẹbí wọ́n ní mẹ́ lọ́lọ́run ní. wọ́n lè lóògùn ìgbẹ́jọ́. májèmú ń bẹ ń bẹ o gbogbo ẹni tí wọ́n bá fẹ́yàwó jù kan lọ ọmọ tó ń kàn fún responsibility ara wọn bọ́ọ̀ bá lágbára àti ṣe déédéé olúwa nífà wá Wàhídàtàn àwọn amálágàtà ìmọ̀ àwọn. Wọ́n dà àkùránì ní èèyàn bá lágbára èèyàn kan kó fáàbọ̀. Ẹgbẹ́ kí láàbọ̀ lọ wọ ẹrù. Ibi ẹ̀rú bá wà. Olú ọba ti to gbogbo ẹ̀. Ipe òun mọ̀ pẹ́lú mi ọ̀tí ẹ̀ ní lágbára àti ṣe déédéé pẹ̀lú ẹ̀yọ̀ kan náà. Òun làwọn afáàfin máa pé tí wọ́n bá bi wá pé kí ni kéèyàn ó níyàwó ìdájọ́ márùn-ún nínú ṣẹ̀ríà kí ni ìdájọ́ kíni tó kún mu kéèyàn ó níyàwó wọn ní ìdájọ́ máa hù kéèyàn ọfẹ́yàwó lè jẹ́ haramu kéèyàn ọfẹ́yàwó lè jẹ́ mọ̀kúrúhù kéèyàn ọfẹ́yàwó lè jẹ́ mọ̀lúhù kéèyàn ọfẹ́yàwó lè jẹ́ eh, eh, mustahab eh, kéèyàn ọfẹ́yàwó lè jẹ́ mọ̀lúhù kéèyàn ọfẹ́yàwó lè jẹ́ wájibu ìyẹn ni pé ìgbà mi ń bẹ tó ṣe pé ní kéèyàn ọfẹ́yàwó dandan ni ọ̀wà ni ó kò ní lọ fẹ́yàwó òun lẹni tó mọ̀ pé òun ò lè kóra òun tó bí ọba ti sí aláàbí kílógù haramu ló kù irú rẹ ọ̀gbọ́dọ̀ mọ́ fẹ́yàwó ọba fẹ́yàwó náà jẹun yá. ọ̀nà kejì gbogbo ẹni ọba mọ̀ pé òun ò ní tóun ó fún ìyàwó jẹ ń bọ̀ wá di àní haramu ní kò fẹ́yàwó bóun bá ti ní katẹ́lẹ̀ tó mọ̀ pé bóun bá fi fi méjì kùn wọ́n yà wá ní ọ̀gbọ̀dọ̀ pẹ́ẹ́ wà in kíftùm àlà tààdìrú bàbá àdébà ẹ eléyìí mo pé nígbà wọn elétò mímọ ẹ dákun ẹ ẹ ti lẹ́tọ̀ míì ẹ ti àfa míì gbà míì specifically lórí kí ni òfin èèyàn bá tiẹ̀ kó òun fẹ́ fẹ́ ju ìyàwó kan lọ torúkọ mọ́dà bí ìgbà tó gbá àwọn obìnrin látà máa sọ fún pé ẹgbà ń tọ́lọ̀ ń fẹ́ ẹgbà àwọn ọgbà àmọ́ ìjáwọ̀ ọkùnrin náà táwọn náà ń tẹ̀lé òfin nínú àwọn ọ̀nà táwọn èèyàn bí máa ń yan àwọn obìnrin jẹ́ àrùjálù kọ̀wọ́ múná alẹ́nìta ó dùn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bí wọ́n ń lọ kọlu lórí aya ẹ̀yìn ìyàwó ẹ máa wí fún wọn pé dọ́pọ̀ aláró ni ẹ̀dàkọ̀ ẹ̀ka ayà àwọn délé ẹ̀dàkọ̀ ẹ̀sìn kí ni ẹ̀ka ayà ayà kan náà ni ìtòlúwa wí ń bẹ̀ délé ẹ̀dàkọ̀ bàbá kí ni ẹ̀ka الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض بما أنفقوا من أموالهم وذكرهم olúwa nílò ọjọ́ òun fọkùnrin ṣe olórí ilé àmọ́ responsibility ni kìí ṣe privilege ìyẹn ni pé ẹ máa jọ́gà ní tìtorí pé ọ̀run yìí ni gbogbo ìnáwó ni wà káwọn kàn pé èèyàn jọba èèyàn jọba kò lókùsì kan tí ń ṣe lórí ìyàwó bèbí àwọn ọmọ irú jọga báyìí kálukúrá ni ní kọkùnrin ọjọga o àmọ́ ìmọ̀ràn mi ni kẹ́ dákun ẹ wá ọjọ́ mi tí ó jẹ pé lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ àwọn tó níbi ìyàwó kan lọ ibẹ̀ náà láti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ráyè sọ̀rọ̀ lórí bóòlù yá lé sí i ìyàwó náà máa ṣe lè ta kàn rí lórí pé pẹ̀lú hadith anábà muhammad sallallahu alaihi wa sallam. hàdà wàlláhu àlá wàsá sallallahu alá nàbíyìnà muhammad wa alá alihi wa sallam. allahu akbar allahu akbar kabira walhamdulilayi kabira wa subhanallah ibukatan wa asira aki àwọn fadati doctor aki ku ah, dari pe látàárọ̀ láti fi wákàtí mélòó ṣe bí wọn ò béèrè omi wọn ò béèrè kankan pé a ọmọ abadé ẹ̀bá ń wómi díẹ̀ kí mu kò sí rárá. <laughs> Ah, ẹni náà máa fi ṣe iṣẹ́ ńlá iṣẹ́ akọni ní àmà sọ̀rọ̀ láwùjọ báyìí wàhálà iṣẹ́ ńlá ni ah, ọba tí ọkọ yín máa ṣe àìní máa ṣe mọ́lọ́ hmm. ah, ní ìsàlẹ̀ òkè lẹ́lẹ́ láyé àtàlìkíámà ọlọ́run ní kí yín rà rẹ̀ pẹ̀lú yọ̀ǹdọ̀ náà ọlá àwọn ọlọ́run tó gbé kalẹ̀ fún sàmùlá rẹ̀ báyìí olórí ah, jẹ́ màkàlà ìṣàbúrò àtẹnumọ́ àtàwọn náà. Ah, ìbéèrè pípọ̀ rẹ́pẹ́tẹ́ nítorí pé àwọn ah, òbéèrè yẹn àlè dáwọn ẹ̀ tó bá dìgbà mí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tó bá dìgbà mí ẹ̀ máa gbọ́ ìdásùnmọ́ ètò sun tọ́pìkì òun lá béèrè pẹ̀lú ọ̀dọ́ àmọ́tí tó béèrè béèrè yẹn ìgbà tí lẹ́jọ́ ń lọ lọ́wọ́ a ní àlejò pàtàkì kí wọ́n wọlé sí ìlú pé àlè dálẹ́jọ́ dúró nígbà náà Dr. Abdulrahman ọlákìíta gbogbo yẹn bá wà sọmọ wá síwájú bí àwọn ní dókítà wa àgbà ní muslim hospital wà ní Dr. Abdulrahman ọlákìíta kí a máa bọ̀ wá sí iwájú níbí ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ ìṣàlá mm, ọlọ́run ti kọ́ ìmọ̀ ṣe àlékún àkọ́mọ̀ ṣe ọlọ́run ṣe fún ẹnìkan kọ́kọ́ kọ ọ̀rọ̀ kan wá ìyẹn ṣe béèrè kọ́lá mo fi sọ́tọ̀ ni mo sì ní fi hàn dókítà náà kí dókítà náà wò mí ẹnìyẹn ní ah subhanallah ah sọ́tọ̀ ni wa èèmọ̀ òun kọ́ wọ́n ní ẹja kò wọ́n ní àwọn wọn náà bẹ dókítọ̀ máa fẹ́ kẹ́yìn gàkẹ́ ẹ̀ka ọmọ jẹ́ pé ọmọ dàbí pé àbíṣẹ́ rà mí ní jẹ́ súnmọ́ bíi láìlẹ̀ wa sọ́nù ní o ó ní ẹja kò sí lóyè ó dàbọ̀ wá sí àní wá bí ń kun báyìí ni pé gbogbo bá àmọ̀ràn tẹ gbà wá ní àgbọ̀ àmẹ́ nọ́bà tó pa á sílẹ̀ ní máa ń fì ẹ̀nà tó bá tó pa á sí òun náà ní máa ń fì tó ẹjọ́ tó pa á sí ní bàbá bá ọlọ́run kàyí bàbá wọ́n ní ẹgbẹ́ tó bá tó pa á sí ní máa ń fì tó dé yóò bọ́ ọmọ yìí ké lélẹ́yìn yóò bá àgbàlagbà ní pé ẹ tó bá tó pa á sí ní máa ń so ẹnì fún wọn sì lé gbogbo yípọ̀ nígbó tó ti sálẹ́jú sí lò àmì èpè kò sí ìtọ́jà bí kíni ẹ́ wọ́n ní kò sí ìtọ́jà bí ìbẹ̀rù bí ọ̀wọ́n tó ti ìyípọ̀ nígbó sálẹ́jú sí lò àmọ́ kò sí ìtọ́jà bí ọ̀wọ́n ní wọn. àrùn tó sọ pé ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí èyí náà láti ẹ̀kẹ́ bára yọrí ẹ̀ bí ọba jósù méjì ìgbà tẹ́ ìbá tó ráyè wọ́n fúlàmẹ́kẹ́ jẹ́jẹ́ wájú àbàbá alẹ́ká bàbá náà bá lẹ́nu sí ibi ọ̀rọ̀ dé yìí wípé a ah, oṣù mẹ́fà ní ọ̀jẹ́ ni a ah, iye oṣù mẹ́rin nù káwọn bá nàbà wọn fúnbúrú nǹkan gbé a ah, dọ́kítọ̀ ẹfẹ́ ẹ̀kọ́ ìlú yẹn padà wá pẹ̀lú gbọ́nà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní ṣe láàbọ̀ pẹ̀lú gbọ́nà ilé ẹlẹ́sìn tán lórí pé àti ìbàdí nìkan ẹgbẹ́ àlẹ́tẹ̀ náà sí ẹ̀yin tẹ́ wá bẹ̀rẹ̀ náà làbẹ́kẹ̀ yọrẹ pẹ̀lú ìyọ̀nà ọlọ́sìn fún yín ṣe pẹ̀lú gbọ́nà ilé ìyọ̀rọ̀ àkọ́kọ́ ìbéèrè pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àmì tí ó pọ̀ nínú àwọn ìbéèrè yẹn ó ṣe é so pọ̀ tó ìsìjẹ mọ́ tọ́pìkì yìí òun náà ni pé abẹ́kídọ́gbọ́n tètè máa so lẹ́nu pọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ tí wọ́n ní ìyàwó méjì mẹ́ta mẹ́rin tó inú wọn ẹlòmíì ọ̀dọ̀yàwó kan náà ni máa ń sún omi ọ̀dọ̀yàwó tí ó sùn ní alẹ́ bá di láàárọ̀ ọ̀dọ̀yàrá ìyàwó tí ó lọ léyàn lẹ́bẹ̀ tó ẹlòmíì wọn á lọ sẹ́kẹ́ ju fẹ́ mẹ́ta mẹ́rin pẹ̀lú tó gbọ́ ìwé pápá àwọn ọ̀ka mọ́ tó lè yọ díàkù abáfọ́ tó lábẹ́ ẹ̀dáhùn náà ẹ̀dáhùn ẹ̀dáhùn ẹ̀dáhùn lábẹ́ ẹ̀dáhùn náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ ìyàwó wọ́n ń fojú dé ìyàwó oníyà nínú ọ̀bẹ làwọn obìnrin náà lẹ́gbẹ́ tó ní ọkọ bá ní ìhùn fẹ́ dọ́dọ̀ rò. àtẹ̀gbẹ́ àgbà ti sọ fún anibẹ̀rẹ̀ pé káwà ní farabalẹ̀ àbí ẹ̀gbọ́n náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ìyàwó wọ́n fún un jẹ ìyàwó ní apá àjọ àtọ́ ìyàwó méjì mẹ́ta ẹlòmíràn sì yàwó kan náà ti wọ́n jẹ ìyàwó rẹ̀ yá látàrí fi ń yàlè. a ní fún àbẹ́ náà wọn bí náà kọ́kọ́ bá fún un lọ ní kò wọ́n gbà àwọn àbẹ̀rẹ̀ gbogbo níjọra afẹ́kẹ́ bá kó papọ̀ ọlọ́ọ̀bà pẹ̀lú yìí àsìkò wọn onírìn àjò lè ní èmi lè lọ́rùn mi lára àmọ́ àwọn bàbá ìmọ̀mù tó kí wọn fún gbogbo ìlú náà láti dájú pé ẹ dákun ìní lẹ́yìn ìbéèrè tí n bá ti dáhùn rẹ̀ jẹ́ ká kádà àmọ́ bẹ́ẹ̀ náà láti lè lọ kí wọn. àwọn bàbá wa tí ẹ bá ṣe gbọ́dọ̀ wọn rọ̀ wọn fún ìsìlámù náà kí wọn ó jókòó ní wákàtí kan méjì ọlọ́pọ̀lọpọ̀ nǹkan méjì yóò ti ní ìdá tó ń ṣe àwọn ọlọ́run níbi ọmọ padà sí ìlú. lórí àwọn tí wọ́n kó pọ̀ yìí àkọ́kọ́ èyí tí mo rí pé ó dàbí pé ọjà nílé ìjà ariwo ibẹ̀ ní ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n lálẹ́ náà ní kéèyàn yọ ọjà ìdí àpò kọ́mọ yọjú o ní ti torí pé àwọn kankan bẹ bí sẹ̀rí àti ìlànà. bẹ́yàn bá ti finú fẹ́dọ̀ tó ṣe gíní tọ́wọ̀ <laughs> ẹ́ ṣẹ́ríkó tó wọ̀ yìí kò sí àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ tí bá ti wọ̀ ọ́ tán ẹ́ àwọn olófin ni wọ́n jòkó yìí ó ti rò pọ̀ ní third party àwọn ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ kan náà níṣẹ́ ńgbà tó yẹn ti fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin tó wá ní gbogbo nǹkó wá sí pé ọlọ́ọ̀lẹ́ni tí ọba lè ṣe déédé kọ́ fẹ́ kan gbọ́ àyà yìí ẹni tí ọba lè ṣe déédé kọ́ mọ̀fẹ́ méjì kọ́ mọ̀fẹ́ mẹ́ta kọ́ mọ̀fẹ́ mẹ́rin àyàwó èyí wọ̀n wá pé mo ti gbọ́ wá sí pé bọ́ ìyá kí ni mo wá lọ <laughs> àwọn òbí wọn ọbẹ̀ lọ́hùn pé tọ́ nígbà mo ti gbọ́ wá sí ọlọ́run ó gbé lágbára àti ṣe déédé láàrin wọn mo sì fi yín ẹlẹ́ẹ̀kan mo ní olúwọba òpin tá lágbára kọra wa lọ́rùn ṣe rí déédéé ìfẹ́ èyí ò sí nínú bá bẹ̀rẹ̀ èèyàn ká ọlọ́run ò sì pé kíláàsì ká wà ìyẹn ni pé ká wá pé àwọn ìyàwó mi yìí bákan náà nìfẹ́ wọn rí ọkàn kò ṣeé ṣe àmọ́ èyí tí ọgbọ́dọ̀ kúkú ni pé gbogbo ń téèyàn bá ní ọ̀bá ju omi bọ́tù kan yìí lọ tó sì mọ̀ pé ìyàwó mẹ́rin lòún ní yọ wá gbé ilé wọn yọ wá gbé fún mi tí ó fi wọn ṣé títà kan lé lóore yọ wá gbé ìdí omi pé lítà kan fún mẹ́rin ìfúnwọlé nítorí sèlè. lẹ́yìn tẹ̀lé kò lọ́rùn lọ́sàn-án ní dáhùn sáà ní liyunfiqu sa'atan min sa'atihi wa man qudira alayhi rizquhu yunfiq mimma ataahu lọ́wọ́ yóò kàlù fún ọdún ìlú ọ̀fẹ́ lọ́dọ̀ ẹ̀dùnmí ọ̀fun lọ́dọ̀ ẹ̀dùnmí àmọ́ obligation rẹ ní kébó ti fẹ́ tóun náà bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ fáwọn ìyàwó rẹ̀ obligation àwọn tó fún náà ní kébó ti fún náà yọ kárí wọn nítorí bí èyí ò ti gbẹ́yìn rẹ̀. Ah, inú tẹ́ tó mẹ́nuba ọ̀rọ̀ ọ̀rọ̀ oorun ààrẹ náà. kámọ̀ fi yàrá yàwó kan kámọ̀ fi yàrá kámọ̀ dọ̀rọ̀ yàrá kámọ̀ fi yàrá yàwó. ọmọ ah, bẹ́ẹ̀ bá ti níyàwó méjì tí ó fi yàtọ̀ fẹ́ níyàwó kan òun ni pé ìwọ ti ní obligation pé kọ́ ọ máa pín oorun kì í sọ̀rọ̀ pé ó wù ọ́ o dandan ni o dandan ni o. sì ní ẹnìkan ó sùn níbìkan láàárọ̀ yóò sùn níbìkan ní àwọn bàbá dá mi lóhùn yà wọ́n nígbà tí ẹgbẹ́ kò níṣẹ́ ọkùnrin aláìníṣẹ́ lè lò lọ. <laughs> àmọ́ nínú sẹ̀rí àbàbá tó ń fi kíní kan fún un sẹ̀rí aláàlélẹ̀ pé àwọn kan bẹ tí ọ̀sán ti dòwó lọ́dọ̀ irú ọlọ́dẹ <laughs> bàbá tí ń ṣe ọdẹ òru lòun ìjọ tó lọ dẹ̀ lọ́wà lóorun kan ẹnìkan ọ̀sán tiẹ̀ ló ti dúdú lórí ìdòwò mi ẹ̀rọ bá ti pé sí òòrùn ìṣẹ̀jẹ̀ àdúrà àwọn cmd <laughs> tí wọ́n wà ní dúdú pé ìjọ tí dúdú bá ti kàn wọ́n tó ṣe gbọ́dọ̀ yá lórí ó yẹ kí wọ́n wọ́n wájọ́ tí dúdú òòrùn ẹ̀ tí ò ní kàn wọ́n bóyá lọ́sàn-án wọ́n kọ̀m̀pẹ́tì tiẹ̀ but dandan ni ọ̀kadà bí ẹ̀hìn ni. ntí ẹ fi mọ̀ kó jẹ́ dandan anabuwa muhammad sallallahu alayhi wa sallam. kọ́dà lómi máa ń wò pé ní ǹṣẹ̀ nǹkan oṣù lọ́wọ́ lápẹ̀júwe àfún ní kọ̀dà kọ́dà síbẹ̀síbẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ní pé ọ̀dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ wà. kódà bọ́ bá rẹ̀ ẹ̀sùn sì sẹ́lómi ọmọ fún rẹ̀ nígbà bàbá wa rẹ̀ ń kọ́.

àmọ́kẹ́tọ̀ ni o ṣé yàrá ìjà lọ́kàn yàrá alámọ̀yé lọ́kàn ẹ̀fà mi ìmẹ̀yàn yàrá rẹ̀ ní ìyẹn tó wà lórí ààrẹ ó fi wá di pé ńgbà tí ààrẹ yìí wá pọ̀ tí nira ń bẹ lànàgbà muhammed sàlọ́sàlà wá pé gbogbo wọn jọ pé ẹ̀yin náà rí bí n ti ń gbìyànjú ṣé yọ̀ǹda kí n wà lọ́dọ̀ kan ní wọn láwọn yọ̀ǹda kódà a sì yọ̀ǹda kọjọ́ mi pè é nínú wa òun ò lè tọ́jú rẹ̀ dáadáa òun lọ́jọ́ ká lẹ́gbẹ̀ẹ́ òkú sí yàrá àìsà rọ̀bì ọ̀dọ́ wa náà. torí náà àwọn ẹ̀yin obìnrin bọ́kùnrin bá ní excuse àti pé kọ́ tọrọ pé for one reason or the other dákun ṣe ń wà ní ìbí tí èsì lemọ́lemọ́ torí ká ló bẹ́ẹ̀ ẹ̀ kóbìnrin náà ọmọ ẹ̀kọ́ ọmọ yàrá bọ́ bá wá yàrá tún lẹ́fọ̀ọ́ bí o ti jẹ́ nìyẹn ẹ̀tún wá fi kún fóbìnrin tí ń fohun du ọkọ̀ ẹ̀ náà ọkọ̀ tí wọ́n ń ìyàwó náà láti sọ yìí nǹkan tọ́kọ́ láti sọ yìí ọkọ̀ ìyàwó kọ́dà ń bẹ nínú àkọọ́lẹ̀ wípérú obìnrin bẹ́ẹ̀ tọ́ba fi lọ́ sùn títí tí ó fi jí màláìkọ́ ọmọ sí pèlè ni ẹ dákun àwọn nǹkan tí ò ní wá lára tá a mọ̀ fi bara wa ń ṣe jẹ́ àmọ́ àgbọ̀dọ̀ yẹn yí jẹ́ ìyá wa ọ̀nà kan ẹ̀kọ́ kan tóbìnrin ní ti pé ìní yọ̀ǹda ara mi fún ọkọ mi onítọ́kọ náà bá ṣe ojúṣe rẹ̀ àwọn applications tọkọ ní bíi nafakọ ìjẹ ìmú àbí kọ́dà obìnrin mi ṣe kìlùkùmọ́n obìnrin mi ìbíjà bá délé ọdún mẹ́wàá ní ọ̀wà aláhùn ní ọ̀sán pé ẹbí wọn tí wọ́n fóun sàdáàdì lẹ́yìn ọdún mẹ́wàá ń gbà míì ipe ẹkàn máa tó kí ní ń fàjà ń gbogbo wà parí ìjà ń gbọ̀ngàn ayé ní wàhálà mi ẹ̀yẹ bí wọ́n ẹni tí wọ́n fún un ní ní sọ̀dáàkì inú tóbìnrin lè torí ẹ̀ tọ́lọ̀ wò sí ní ibi tí ò ní ẹ̀yà ìníyọ̀ǹda ara mi bẹ́ẹ̀ bá fún mi ní kíni sọ̀dọ̀ mi sọ̀dáàkì àmọ́ tí ọba sí ihun bẹ́ẹ̀ ẹ ẹ ṣe kíní kan fún mi ní àbí ẹ raṣọ ọdún <laughs> obìnrin tí ọba kọ ohun gbọ́kọ̀ ẹ̀ bẹ́ẹ̀ nínú ọlọ́run abẹ́rẹ́ ọlọ́kọ́ bá jẹ́ arúgbó rẹ̀ níbi pẹ̀lú yọ̀ǹda bàbá wa kí a dánu tó báyìí láti lè ráyè lọ kẹ́wọ̀n. ilé tí ẹ ṣe ní sheikh lukman insha allah ta'ala ẹ bá wọlé dáwọ bá tó máa bàbá bá ti pàṣẹ ní ìdí ọ̀dà ọ̀dọ́rùn mo ti ládéhùn pé pẹ̀lú ògbó ọlọ́run ohun pàṣẹ ẹ pàṣẹ ní ìdí ọ̀dà ẹ dákun ẹni sọ̀rọ̀ ẹ dákun ní màbá ẹ dákun. kó di bí àmọ̀ lọ arábìnrin kan kọ ìwé wa ó lóun ṣe kankan tí ń ba ọkọ̀ òun jẹ́ ó ní máa ba ọkọ̀ òun jẹ́ ó lóun fún ara òun gan-an ní ba òun gan-an jẹ́ òun bọ̀ fẹ́ àmọ́ kìnìún yóò kú òun wá fẹ́ kí ah, ìjókòó yìí káwọn bàbá sábà ń bẹ́ lọ pé òun ti ń ba ọkọ̀ òun jẹ́ tí ń ba òun náà ń jẹ́ ni ọlọ́run ó ti mọ̀ gbẹ́gbèsè ayé àwọn mọ jẹ́sẹ̀ arábìnrin ah, ọlọ́ọ̀dẹ̀ síbẹ̀ fún eh, ọlọ́ọ̀kọ́ ọmú nǹkan náà kúrò ah, ní báyìí inshallah máa tó fọ́mọ̀ lọ́sọ́dọ̀ alága supreme supreme chairman aná ni àwọn alájẹ wa ah, tajudeen sadara àwọn alájẹ wa tajudeen sadara wọ́n bá wa sọ ọ̀rọ̀ dúpẹ́ àti káàdì ètò yìí lẹ̀ inshallah wọ́n wọ́n wọ́n ti ní ọdún ọdún ọdún àfẹ́fẹ́ ọ̀dọ́ ìfẹ́fẹ́ pẹ̀tẹ̀tẹ̀ gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àtàwọn gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nínú ìsìláàmù ní òkè sí ọgbẹ́ àwọn tí ètò tí wọ́n tó wọ́n ní sùpìlì ọ̀dù báwọn lọ́dù mùsùlùmí ọ̀sùn tó lọ́dù àti ọ̀dọ́ ìlú kọ́ tí wọ́n fún wa lọ́wọ́ yìí inú wa ń dùn àgbẹ̀mọ ní àṣẹ dáadáa àgbẹ̀mọ pé tí wọ́n fún wa ní àlékún ìpínlẹ̀ tọ́lá tó túbọ̀ ní ìlànà àwọn olókùnrin ń sọ̀rọ̀ nípa tó. ẹ̀dá ògbóló jẹ́ àmà lọ ẹ rí i pé ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn dókítọ̀ wọ́n jẹ́ ká mọ̀ yìí pé Islam wọ́n fẹ́ ẹ káàkiri lọ ẹgbẹ́ ọ̀fẹ́ nítorí Islam mú bùkátà àtúnlẹ̀ púpọ̀ káàtà àtúnlẹ̀ ara wa tó ti yé àgbàtí aláàgbàlagbà ń jòkó àpò ìfẹ́ àwọn ọ̀nà jẹ́ kí àwọn àgbàlagbà tó ti ẹjẹ́ kí wọ́n jáde náà kódé kí àwọn kéèkéé sọ́ọ́ ìfẹ́ àtàwọn àtàwọn àgbàlagbà láti mú wá bu ojú ọ̀nà orúkọ abọ́ wọ́n jẹ́ pé àtàwọn àtàwọn àgbàlagbà láti mú àfàyà gbára wa láti mú fẹ̀gbẹ́ gbára wa àfọmọ jẹ́bẹ tó ti ká anábìsì ní kì í sara wa ọmọ èké kí ọba lápẹ́lẹ́ àgbàlagbà àpẹẹrẹ náà mẹ́mi pé àtàgbàlagbà àtọ́mọ èké àjọ ń fàyà lójú ọ̀nà kò yẹ bẹ́ẹ̀ rárá ìrẹ́dàkùn tó ń tọ́lọ̀ ẹ jẹ́ kí kádé sọ̀rọ̀ àwọn security la sọ fún wa gbogbo àti àti machine wọn tẹ́lẹ̀ fún ní pass ẹni tí ọba fi pass rẹ̀ hàn lójú ọ̀nà ó tó di pé yóò kúrò machine òní kò mí o so that's why ẹni fúnra náà gbogbo náà jẹ́ tí ọba mú pass tí ọba fi pass rẹ̀ hàn àwọn security machine rẹ̀ ò ní lọ o pẹ̀lú òògùn ọlọ́run báyálẹ̀ ọlọ́pàá àti civil defence ló ti gba machine ẹ̀ ẹni tí ọba ti dé pass ìtẹ́ fún kó tó wọlé mú fi hàn padà tí wọ́n gbà padà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú tó láǹfààní àti lè kọjá ní báyìí wọn kọ́kọ́ fún kàrọ̀ sáà bàbá wa wọn kún alẹ́ àdúrà àfipì títí di gbàgánná sáà dọ́gbọ́n kò fi padà wá ọlọ́run ti rọrùn rẹ̀. olùwà ló ti kẹ́rì wọn àti bọ́sẹ̀ náà ọjà ìfàdé Muhammad àbá wa dókítà wa àjọdún jẹ́ gbìlẹ́mìí pẹ̀lú oníjọba ọlọ́dẹ Muhammad ẹkún lé pẹ̀lú sílẹ̀ ọlọ́dẹ ẹ̀dọ̀ sílẹ̀ pẹ̀lú ọlọ́dẹ sílẹ̀ níṣẹ́ ìlú ọmọ ọlọ́lé ọlọ́dẹ abáyé dáadáa ọlọ́dẹ ọmọ wájú ọlọ́run iná ọbẹ̀ ní. lọ́pọ̀ anábọ̀ kọ́kọ́ dára wa bí kẹrin. ẹ̀dàgbọ́ ẹ̀jẹ̀ ká farabalẹ̀ káwọn àgbàlagbà ọjà ní ilé wa ti sọ ẹ̀yin obìnrin ẹni sùn ẹ̀dàkùn ẹ̀yin obìnrin tẹ́kùn ìlú ọba jáde ẹ̀yin kan gbà jáde o àwọn obìnrin ni wọ́n fẹ́ jáde ọ̀nà yìí ń bí ẹnì ká gbàjà ká má gba ọ̀nà táwọn ọkùnrin gbà o ẹ̀yin síkẹ́rìtì ẹ̀dà ní táwọn obìnrin yà o. ẹ̀yin síkẹ́rìtì ẹ̀dà ní táwọn obìnrin yà o